أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí a bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún ààwẹ̀ ìjírà fourteen thirty nine eléyìí tó di mẹ́ta lónìí sátidé nineteen may 2018. thousand ramadan three ìjẹra 1439. thirty nine àwa tí a bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan náà àwa náà ní kọ́lọ́n jẹ́ ká parí gbogbo àwọn ìjọsìn tá a ṣe tá a fi rojú rẹ ọlọ́run tá a fi di ọmọ àlùjànnà kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa láílátul kọ́dìrì òru abiyì òru pàtàkì tọ́lọ́run ní khairon min alfi shahar kọ́lọ́run kó jẹ́ ká ṣe kòǹgẹ́ òru láìlátul kọ́dìrì gbogbo àwọn iṣẹ́ olóore míì náà tó tún wà nínú Ramadan kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin nìkan leléyìí nínú skul ayétòrò primary school a rí pé tí a bá wò ó tán ní ká fi sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan wọ́n fẹ́ ká wo àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ààwẹ̀ obìnrin tọ́já sí pé ó ń ṣe nǹkan oṣù wàkàdálíkà alhamil obìnrin tọ́já sí pé ó lóyún kí làwọn àdájọ́ ẹ̀sìn lórí ààwẹ̀ rẹ̀ bákan náà almurudia obìnrin tó já sí wípé ó ń tọ́ ọmọ lọ́wọ́ nursing mother irú obìnrin yìí náà látara wípé ọmọ ó máa mu àwọn wàrà kan láti gbá àyà rẹ̀ sẹ́rù obìnrin yìí náà só lè gbààwẹ̀ àbí ò lè gbààwẹ̀ tó bá gbààwẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ tí ò bá gbààwẹ̀ kí ni ṣẹ̀ríà sọ. wọ́n tún wá ní ká tún mọ mọ́ àwọn àdájọ́ míì tàtà alákù bilmara tó tún ní í ṣe pẹ̀lú ààwẹ̀ obìnrin lẹ́yìn mẹ́ta tí mo ti kọ́ sọ yìí mo tó wá kọ àwọn àdájọ́ míì tó ń lọ bíi mẹ́ta sí márùn-ún tó tún ní í ṣe pẹ̀lú àwa tá a jóbìnrin náà nínú rẹ̀ kí n sáré sọ fún wa ní ìsìn àmọ́ mo ní kọ̀ọ̀kan ètò <clears throat> ní í ṣe pẹ̀lú zauku ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin ẹ máa ń dáná púpọ̀ nínú ààwẹ̀ obìnrin ó dáná sàárì yóò tún dáná sínú iná sàárì kò sí pírọ́blẹ́mù bí eléyìn o lè tẹ́sítì ọbẹ̀ o lè tẹ́sítì ìrẹsì ṣùgbọ́n náà ti ìfọ́ọ̀rù òun náà ń gbá àwẹ̀ sóbìnrin lè tọ́ oúnjẹ wò ìdájọ́ tọrọ mọ́ títọ́ oúnjẹ wò fóbìnrin nígbà tó bá ń dáná àgbéyẹ̀wò. bákan náà nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ obìnrin ṣẹ̀ríà yọ̀ǹda fóbìnrin mùsùlùmí láti jásí wípé kò sí ní tó burú níbi kó létí rò ṣùgbọ́n tí ṣẹ̀ríà fẹ́ fún ni wípé gbogbo ń tọ́ bá jọmọ́ sọ rẹ̀ kó bò ó láṣẹ rínú àwọn àáfàá tán lóbìnrin tí ọba ti bojú ẹ̀ kọ́mọ̀wulẹ̀ tó tí ìró rárá obìnrin tí ọba ti lo nìkọ́ọ̀bù torí ká létí ìró oge ni ọ̀ṣọ́ ni n ò sì fẹ́ kéèyàn ọmọ rí ọ̀ṣọ́ obìnrin àfọkọ rẹ̀ àtàwọn tó lọ ń dá akọ ní Quran chapter twenty four verse thirty one ṣùgbọ́n nínú ṣẹ̀ríà sóbìnrin lè tọ́tì ìrònú àwẹ̀ ìyẹn tó jẹ́ dájọ́ mi bákan náà lọ́sàn-án àwẹ̀ obìnrin tó ti wọlé ọkọ ẹlòmíì ọ̀wà máa sáfọ́kọ rẹ̀ débi pọ́kọ gbọ́dọ̀ fọwọ́ kàn lọ́sàn-án àwẹ̀ bí n pa àwẹ̀ rẹ̀ ti já. Ja in tó ní í ṣe pẹ̀lú alukubula fi nahari Ramadan ọkùnrin àtobìnrin tí wọ́n jẹ́lẹ̀tọ̀ ara wọn àti ẹ̀wà sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n báyìí pé sàn lè fọ́ọ̀kanra wọn sàn lè kíìsì ara wọn lọ́sàn-án àwẹ̀ tọ́ra àwọn àdìsí kan wáyé àlàyé wò làwọn àáfàá fún ààbọ̀ ọbẹ̀ obìnrin jẹ sàárì tán àlùfájàrí ò tí ì yọ <clears throat> sọkọ rẹ̀ lè súnmọ́ nínú ṣẹ̀ríà. No tó bá súnmọ́ kí ni ìdájọ́ rẹ̀ bákan náà ìtì káàfù nìsà nínú iṣẹ́ tó fẹ́ ká ṣe nínú Ramadan òun ni ká lọ kóra ró nílé Ọlọ́run sóbìnrin náà lè lọ ìtì káàfù tó bá lè lọ kí làwọn mọ́jẹ̀mú tó rọ̀ mọ́ màá dá dúró báyìí tọ́lọ́mbá tó wa àwọn ìdájọ́ míì tọ́pọ̀ táwọn àáfàá sọ. So tó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ obìnrin ṣùgbọ́n ẹja máa mú díẹ̀díẹ̀ kọ́lọ̀ ń kọ́tọ́ àwọn àwa sọ́nà. nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan kan ń bẹ tọ́já sí wípé obìnrin ò ní control lórí ẹ̀ ọlọ́run ní máa ń ṣe é bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn sì ní àpẹẹrẹ tí kọ̀ọ̀kan dúró lé lórí ìyẹn ni ó jà mú níbi ahkamul haib àwọn àdájọ́ obìnrin ń ṣe nǹkan oṣù pẹ̀lú ààwẹ̀ àsọdájọ́ fíkìú bóò ni ó ṣe wẹ̀ bóò ni ó sì mọ̀ kóhùn mọ́ra èyí ń kọ́lọ́kà wa lónìí ṣùgbọ́n obìnrin tírú nǹkan ìṣẹ̀lẹ̀ sí ààwẹ̀ rẹ̀ àtàwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìyẹn ni nǹkan alákọ̀ọ́kọ́ tá a kọ̀ yanjú naturally ọlọ́run ti ṣe fún gbogbo obìnrin tó bá jọ mọ́ ànábì ádámọ̀ wọ́n ó máa ṣe nǹkan oṣù lóṣooṣù kódà tóbìnrin ọba ṣe àpẹẹrẹ ẹbú lọ́jẹ́ àpẹẹrẹ ẹbú wo ló jẹ́ àpẹẹrẹ pé n tó súnmọ́ ni pé kò ní lóyún tá yóò fi parẹ́ débi pé yóò tiẹ̀ wá bímọ ìyẹn ló fà Aisha ó jọ lọ ṣe ájì nínú àwọn ayé ìyàwó Aisha rí ó rí nǹkan oṣù rẹ̀ naturally yóò feel bad torí pọ́bìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn iṣẹ́ ájì kan ń bẹ kò gbọ́dọ̀ ṣe òun ni tọ́wáf obìnrin tó bá ń ṣe nǹkan oṣù ò gbọ́dọ̀ tọ́wáf ìyá wa Aisha wa ń ṣe bákan ànábì wa ń bí pé o tó ti rí àlejò rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ànábì ti di pé inú rẹ̀ ò dùn ó ní sọ orí kóbìnrin ọmọ ṣe nǹkan oṣù ọlọ́run ọba àlékè ọlá kàtàbàwù lọ́wù náà ti adam ọlọ́run ló ti kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ pé gbogbo àwọn obìnrin ọmọ ànábì ádámọ̀ bá a ṣe máa ṣe tiwọn nìyẹn èyí ò kèé ṣe nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ara àwọn nature ara àwọn tọ́lọ́run ti dánú pé bí ó ṣe máa ṣẹlẹ̀ nu níṣẹ̀rí àṣẹ láwọn àdájọ́ kan pé ọkùnrin ló lélẹ́yìí obìnrin ló lélẹ́yìí nínú ṣẹ̀ríà ọkùnrin ló ní irun gbọ̀n tóbìnrin bá rí i pé irun fẹ́ máa yọ lágbọ̀n òun ṣẹ̀rí àníkọ́ lọ fàdánù kìí ṣe àdámọ́ obìnrin òun ni kọ́ máa wúrun gbọ̀n àdámọ́ obìnrin òun ni kọjá sí pé lóṣooṣù ẹ̀jẹ̀ ọmọ jáde lára ẹ̀ tó bá ṣẹlẹ̀ sọ́kùn ìyá ọmọ kírun lọ ni àìsàn lélẹ́yìn tó bá ti di ọ̀dì kínní kan òun máa ń rẹ́jẹ̀ lára òun ọkùnrin ni ọ́ ní ṣẹ̀rí àtẹ̀tún nídàjọ́ mi ẹni tó bá jẹ́ hermaphrodite tọ́já sí pé kí ni o ó ní nǹkan ọmọkùnrin tóbìnrin ṣẹ̀ríà nídàájọ́ lórí ẹ̀ kò rọrùn kéèyàn máa bá lọ láíláí ṣẹ̀ríà lẹ́ẹ̀mọ worú ọmọ bẹ́ẹ̀ láti kékeré ni bí wọ́n ṣe bí èèyàn rí ntọ́jọ́ mọ́ àpẹẹrẹ tọkùn lára rẹ̀ a tún rí ntọ́jọ́ mọ́ tóbìnrin náà lára èèyàn kan nínú ṣẹ̀ríà òbí rẹ̀ ọmọ mọ́nítọ́ ọmọ yẹn lọ tó bá ṣe ń dàgbà ẹ̀ẹ́kọ̀ wò èwo lọ́kọ́ ṣiṣẹ́ ń bẹ̀ tó bá já sí pé ń tọ́jú ọmọ tọkùnrin bóyá nìtọ̀ kan jáde ń bẹ̀ ẹ ti wò pé ń tó súnmọ́ jù ní kó ọkùnrin lè fẹ́ jẹ́ ẹ wà á lọ lo ìmọ̀ ṣègùn láti pa ń tọ́jú ọmọ tóbi ara rẹ̀ rẹ́ tó bá já sí pé tóbi ńlá kan rí pọ́n function ń tọ́jú ọmọ tọkùnrin èèyàn lọ parẹ́ ni tẹ́ẹ̀fì padà jẹ́ pé kọ́ jẹ́ èèyàn kan nínú méjì kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ padà mú kó tó di pé yọ bàlágà ẹ ti wo èwo ni tiẹ̀ ń bẹ̀ pẹ̀lú bí bá ṣe ń lọ ìyẹn ló fà á tọ́já sí pàwọ́ tá a wá jóbi ìdájọ́ ti wá pọ̀ nù ṣẹ̀ríà àwọn àǹfààní tá a bá lọ wò ó àwọn ń tọ́lọ̀ ń ṣe fún ìdájọ́ obìn nínú ṣẹ̀ríà tẹ́wọ̀n gbọ́ pé eléyìí ká sọ̀tàn lè nìṣà eléyìí ká sọ̀tàn lè nìṣà tá a bá ní a máa kà ìdájọ́ tó lé lọ́gọ́rùn-ún ni kódà àwọn àáfàá kọ odidi tírà lórí rẹ̀ àwọn tíra pọ̀ tẹ́ ń gbọ́ fàtàwá límọ́rẹ́ à ah, fàtàwá obìnrin nìkan tí èèkan ọkùnrin ọkọ èèyàn kú yóò ṣòkò oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọ̀kan ọkùnrin ó kú ọ̀kan ọkùnrin ìyàwó rẹ̀ kú tó bá ti sinmi lónìí ọ̀la ọ̀tọ̀la jọ́kẹrin kọ́ gba bí iṣẹ́ lọ tọ́ra àwọn ọmọ jẹun tó bá ní kọjá ìyàwó kan àwọn ìyàwó yòókù ọ obìnrin lónìí ìdájọ́ opó ara àdájọ́ pé họ́ọ́lì sọ̀tán ni obìnrin nìkan ni irú ẹ̀ náà làwọn ìta fẹ́ sọ ìkọ̀ọ̀kan ọkùnrin rárá tó ọkùnrin bá kẹ̀ mọ́ ọmọ nítorí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ obìnrin kádírẹ́sì ọmọ pọ̀ kọjá lẹ́tà àáfàá níta bá ń sọ̀rọ̀ haib gbogbo obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí èèwọ̀ haramu ni kó máa gbà àwẹ̀ pẹ̀lú haidọ̀ kó ní wàláyé èmi ní mọ́ ni ìmọ̀ sí nǹkan oṣù sì tún máa gbà àwẹ̀ ọ̀làwẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àdìsí yàwá Aisha bákan náà anabi sallallahu alaihi wasallam ó ń sọ fún yàwá Aisha alaysa idha hadat lam tusalli wa lam tasum ṣèbóbìnrin nígbà tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ kírun kò sì gbọ́dọ̀ gba àwẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kéèyàn ni àwa láì mo nífẹ̀ẹ́ ọlọ́run ìwà lọ́mọ fi haidọ̀ join tàràwí lálẹ́ pé ah mọ́sálásí ibẹ̀ wọ́n máa ń ka kùránì dáadáa ńlọ fi idol ńlọ bá wọn fi kírun ọlọ́run yọ̀ǹda fún ọmọ kírun tó o bá nífẹ̀ẹ́ ọlọ́run jókòó kanú ilé rẹ mọ́ sàskárù o lè sàskárù o lè ṣe láìláìláìlá kó o ṣe ten million ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run o lè má ṣe subhanallah wa bihamdihi subhanallah alazim ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run o èèwọ̀ nínú ṣẹ̀ríà obìnrin tó ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ kírun bákan náà kò gbọ́dọ̀ gba àwẹ̀ tí ẹ kọjá ó lè gbà ó lè má gbà olóyún ẹni tí ń tọmọ lọ́nu ń bàbá débẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣe nǹkan oṣù ó lè gbà ó lè má gbà kọ́ haramu ni kọ́ gbàwẹ̀ nù ṣẹ̀ríà tọ́ba tó gbàgán ẹlẹ́sẹ̀ tó ní lọ́dọ̀ ọlọ́run torí pé ìtọ́lọ́run lábọ̀ lọ́rùn ó làbọ̀ rẹ̀ lọ́rùn ó tún fi ìyà jẹrẹ ní tí ó san padà obìnrin tó bá ń ṣe nǹkan oṣù yóò kóra ró níbi àwẹ̀ àwọn àáfàá ni mọ̀lẹ́ hikmatu fi dhalik sẹ́ẹ̀rí lásẹ̀ máa ń sọ ìwọ tó o bá ń ṣe ìsìláàmù tó o tún yọ lọ sọ́ọ̀sì wàláì ò mórí ọlọ́run kò sí nǹkan kan sọ́ọ̀sì gbogbo ẹnu mo fi sọ ijó ìlú ìranù ìtọ́wà sọ́ọ̀sì nìyẹn ìwọ ní kí pásítọ̀ wàá jókòó kí ni ìdájọ́ ẹ̀jẹ̀ oṣù pásítọ̀ ò lè rí sọ omi tí ń ṣe nǹkan oṣù ìyá diakinesi ìyá rẹfúrẹ́nsì gbogbo rẹ̀ òun gan fúnra ẹ̀gbọ́n ò tó dúró lórí púlpìtì pẹ̀lú ẹ̀jẹ̀ kò sí ìdájọ́ nǹkan oṣù ní chọ́ọ̀chì obìnrin tó ẹsẹ̀ bímọ ó lè gbọ́ ọmọ wá chọ́ọ̀chì ó lè dẹ̀jẹ̀ sórí mímbàrí wọn chọ́ọ̀chì gan torí pẹ́lẹ́ ẹ̀gbin náà chọ́ọ̀chì tẹ́lẹ̀ ẹ̀ paná ẹ̀ paná o kó ní kálukú kó wá mú tirẹ̀ o so yìí tó burú jù bá ń lọ́fẹ̀ẹ́ kan ṣẹlẹ̀ sọ́ọ̀sì so mọ́sálásí ni ilé ọ̀wọ̀ ilé ìmọ́tótó ilé tó ní ìdájọ́ ṣe rí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà rí sí wípé ikímọ̀ tó ń bẹ́ ń bi kóbìnrin tó ń ṣe nǹkan oṣù ọmọ gbáwẹ̀ torí nǹkan méjì tó lágbára ni ọlọ́run ọba àlékè ọlá ń sọ nínú alukur'an yes alunaka anil mahir kúlù húwà adha fàtàzìlú ní sáà fìlìmáhì ọlọ́run ní wà nábì sallallahu alaihi wasallam wọ́n wà á bí ọ nípa nǹkan oṣù obìnrin sọ fún wọn pé adha àwọn àáfàá tú sọ́nà méjì sọ fún wọn pé nǹkan oṣù ìnira ni fóbìnrin ilé ẹ̀sìn máa gbọ́ menstrual pain pàápàá fáwọn ọmọ obìnrin tí wọ́n bá jẹ́ pé wọn ì lọ ilé ọkọ Ara ọmọ ni ẹlòmíì lásìkò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí ṣe ń lọ́nú mọ́lẹ̀ ni ó pariwo torí kọ́lọ̀ ń gẹ́ sọ pé kùlùwà àzà ìnira ni ẹ̀jẹ̀ tí ń jáde yẹn yóò ní obìnrin lára torọ́ mọ̀ pé nǹkan kan ń jáde lára òun ìtumọ̀ kejì ni pé kùlùwà àzà ẹ̀gbin ni obìnrin tó jáde lára ẹ̀ náà mọ̀ pẹ́ gbin ni torí wípé ẹ̀jẹ̀ nǹkan oṣù damon aswadon yurof ẹ̀jẹ̀ kan ni tọ́já sí wípé ó máa ń fẹ́ dúdú a sì dàmọ̀ ẹ̀jẹ̀ ire làwúrọ̀ ìhà tó ń kẹ̀rí ìhà ó ní òórùn tọ́já sí wípé èyí ò fi gbogbo ara nífẹ̀ẹ́ òórùn yẹn níṣẹ̀rí àṣẹ yọ̀ǹda fómi tó bá ń ṣe nǹkan oṣù pé kọ́ máa wà nímọ̀ tó kọ́ máa di gbogbo ayé tí a mọ̀ pé ó tó ti ń rùn ọ̀bùn ilé ìfẹ́ gbogbo àwa tá a bá jẹ̀yà àwọn ọmọ tó bá ti ń bàlágà ẹ̀kọ́ ìmọ́tótó a gbọ́dọ̀ kọ́ wọn kọ́ máa já sí pé torí pọ́ máa ń ṣe nǹkan oṣù lé sí ọmọ wa tẹ̀lé káàkiri làwọn ọmọ sùkúù wọn ó ti àmọ̀ pé olóòórùn tó bá ti dàsìkò kí ló kọ rẹ̀ bí nǹkan ṣe máa ń ṣe náà nù ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin pé lásìkò yẹn ó lè lo pẹ̀fúùmù àràmù ni fóbìnrin gbogbo àwa tá a bá máa ń lo pẹ̀fúùmù jáde ká mọ̀ ṣe mọ́lá tó nìkan dá obìnrin yìí máa ń lo pàfúùmù sásọ kọ́ jáde lọ gbogbo omi tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kọ́ ọmọ ṣépè fún un wọ́n sì mọ ló ń zìnà ni ṣùgbọ́n tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó lè fi pẹ̀fúùmù síbi aṣọ tí ó fi sójú ara rẹ̀ nìkan kì í ṣe ká ní kó fi pàfúùmù sí ìjáàbù rẹ̀ o aṣọ páàdì tó fẹ́ lò sójú ara láti lè neutralize odor òórùn ògùn tó lè máa bẹ́jẹ̀ yẹn jáde nìkan ṣẹ̀rí àyọ̀ǹda rẹ̀ fún nítorí ẹ̀jẹ̀ yẹn tó lóòórùn tí ọ̀dà tá a bá wà wò ní ìsìn ọlọ́run fúnra ti pe ẹ̀jẹ̀ nǹkan oṣù ní nǹkan méjì báwọn ìnira àti kíni o ẹ̀gbin ìnira àbẹ̀wò àárẹ̀ àwọn àáfàá ní kímà kejì tó wà ń bẹ̀ tá a bá ti gbà pé ìnira ni ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin tó bá gbààwẹ̀ ara ò ní pẹ̀lú tí ń jáde lára ẹ̀ ó lè fa kóbìnrin mi ọ̀dá kú kí láà ṣe ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni ó tún gbààwẹ̀ obìnrin mi lè má dákú ẹ̀kẹ́rì tí ọmọ làágùn tí ó yẹ pé tẹ́ǹtì yìí ọmọ lò òkè yóò dàgbà jẹ́ pé tẹ́ǹtì àjà twenty five náà lọ ṣe kíni o náà lọ gbé sí ìnira kan ń bẹ fún atúwá ní ọmọ ìjẹun atúfìnira míì kún àṣẹ nítorí wípé ẹ̀sìn ìsìláàmù dínú yusirin ẹ̀sìn rọrùn ni gbogbo tí wọ́n bá rò kó lé ní ìsìláàmù kò lé ìwọ ní ìmọ̀nì rẹ lẹ kóbìnrin ó lo ìjáàbù wàhálà ìkùnlé kóbìnrin ó bojú ẹ̀ wà láì kò le sọ́ọ̀fì obìnrin tó bojú wéléegún eléégún yóò wọ aṣọ òórùn aṣọ ẹ̀kú aṣọ tọ́já sí kó nípọn orú òmu ìyá ò tó máa jẹ ọ̀jẹ̀ tẹ̀mí wọn ò tó sangi yóò lọ jẹ tẹ̀mí ọ̀jẹ̀ tẹ̀mí yóò sì jẹ tẹ̀mí lóòótọ́ àti tọ́lọ́mọba ni ó ti túbá tó di mùsùlùmí òdodo gbogbo tọ́lọ ni a ṣe ní Islam wà láì ìrọ̀rùn lọ́bádé àfẹ́ntímọ́ni ẹ̀ bá lẹ̀ ààwẹ̀ náà wàá rè ìrọ̀rùn lọ́bádé ọlọ́run ti ní pé táwọn kan tá a bá ní kán gbá wẹ̀ òkú èèyàn máa pọ̀ pàápàá tó bá jẹ́ àsìkò tí ìtì tó máa wà tó òru máa wà àwọn ìlú kan ní north eastern part of Nigeria àwọn ìlú bíi Maiduguri bíi Yobe even bíi àwọn Bauchi àtàwọn kan ní north west bíi àwọn eré Jos Kano téèyàn bá débẹ̀ téèyàn bá gba àwẹ̀ nínú ẹ̀rùn even ọwà òkè ọkọ iná èso bí o kó tó dìrọ̀lẹ́ ayé ò ti sú ọ yóò bè dá mátúrú lèmi ti sáf ààwẹ̀ tí mo kọ́ gbà ń bẹ̀ pure water mẹ́fà mo fi sínú wọn èyí sọ̀yún sórí fún yẹn tí n bá sì sa aṣọ ní àsìkò ẹ̀ràn wọn ìṣẹ́jú mẹ́ta pẹ́ aṣọ ti gbẹ kèé ṣe exaggeration yẹn bá ti bá àwọn àárín yẹn tó o bá sì fomi wẹ́ẹ̀tì aṣọ o fomi wẹ́ẹ̀tì aṣọ kò ní pẹ́ ti ìgbẹ́mọ́ ọ̀la tó o bá sì fẹ́ sùn lálẹ́ yóò nídìí kọ́ ọkọ́ da mí lẹ̀ẹ́lẹ̀ kó o tó wá fomi wọ́n bẹ́ẹ̀dì kódà bàbá kan nínú àwọn tó jẹ́ mùsùlùmí táwọn àbá níbi tá a ti sáàfù ó jẹ́ pé apé ìdíyàwó ṣe yí àtọ́jẹ́ pé jojúmọ́ ó ti dọ̀ràn èèyàn ọmọ òkú ládùúgbò èèyàn kẹ̀mọ́ retí pé ibo lọmọ òtí kú lónìí àkẹ́tì ìmọ̀ ìjọba àwọn náà sì rè ìjọba nàìjíríà ó wà fẹ́ ti àwọn ìjọba tiwọn náà táwọn náà corrupt gbogbo àwọn abẹ́rẹ́ kan tó yẹ kán máa fáwọn ọmọ wọn ti kówó yẹn jẹ sincerely wọn lọ́dún táwọn àfáà ní ẹ má gbààwẹ̀ lọ́dún yìí o ẹ jẹ́ kọ́dà sùkò òjò kẹ́ ẹ tó san ṣẹ̀rí àyọ̀ǹdẹ̀ tí nira bá wà náà lù tọ́jẹ́ pé ìgbóná tó ní pọ̀tẹ́ páwọn èèyàn ọ̀kẹ́ máa dákú sí ẹ lè mọ́ gbáwẹ̀ obìnrin kan tó wá ń ṣe nǹkan oṣù ó ṣe déédéé àsìkò ooru ooru inú kan ṣe kíni o ó ti wà fún tẹ́lẹ̀ ó tó pàdé ooru kíni ooru títa ó tó pàdé àìjẹun òkú èèyàn pọ̀ lọ́sítù ẹ wọ ọlọ́run ọlọ́run wa ní tó bá rí bẹ́ẹ̀ ìwọ obìnrin tó bá ń ṣe nǹkan oṣù àràámù ní fún wọ mọ́wùlẹ̀ gbààwẹ̀ rárá jẹ́mọ̀ mo rò pé yẹn ti clear àbí ò clear bóò ni ó sì wa san kò sí wàhálà kankan àwọn àfáàfin alhaib obìnrin tó ń ṣe nǹkan oṣù wọ́n fi wé almarij wọ́n fi wé aláàárẹ̀ ẹni tára rẹ̀ yá tọ́já sí pé márọ̀dún yúríjá bùrì hùwù àìsàn tá à ń ran kan pé yọ làlàáfíà bí ẹni tínú kẹrun bí ẹni tó rí ń fọ́ ìwọ̀nba àsìkò torí bá fi ń fọ́ tínú òrùn ni òfin ní ṣe kí ni o ni òfin ní gbààwẹ̀ tó bá di pórí ọ̀fọ̀ ọmọ yóò tó ṣe kí ni yóò mọ gbààwẹ̀ lọ kí ni ń fọ òun ní ìsìn ẹ̀jẹ̀ nǹkan oṣù ní ń fọ kí ni ń ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bá ti lọ yóò mọ gbààwẹ̀ iye tó bá wá já yẹn yóò wá san sótìyà bí òye fa ìdàtún min ajamin ukhra yóò san àwẹ̀ yẹn padà lẹ́yìn ìgbà tí Ramadan tó bá ti lọ ọjọ́ mẹ́ta ni ó gbààwẹ̀ yóò san padà ọjọ́ márùn-ún ni yóò san padà ọjọ́ méje ni jù bẹ́ẹ̀ lọ ni yóò san padà ìyẹn jẹ́ nínú tí gbogbo àwọn obìnrin ayé tá a gbọ́dọ̀ gbọ́yé ṣùgbọ́n àwọn mọ̀sáìlù kan tó jọmọ́rọ̀ nǹkan oṣù lábara àwẹ̀ yanjú gbogbo ẹ̀ torí ibi tá à ń àwọn kéékèèké táwọn tí wọ́n sọ tó dẹ̀ kọ́bùlà gurubi shams ọba rí nǹkan oṣù rẹ̀ síwájú kóòrùn tó wọ̀ ẹja lórí níbi after six sẹ́yìn pé ètò lè dùnyàn jù ní pé wàhálà ìtọ́jọ́ kú bí forty minutes ah, wàhálà ìkí ìsìn mọ́ni jẹ after six bí ní ìṣirò àsìkò yìí bí around six fifty five òun ni òun ni òòrùn wọ̀ ọ wá rí ní around six forty eight ó kù bí ìṣẹ́jú méje tí ó ṣe kínní o ààrẹ ẹjọ́ náà bàjẹ́ ààrẹ ẹjọ́ náà ṣe kínní jàmáà ó bàjẹ́ yóò kà má rọ ọjọ́ tí ó ṣe kíni o tí ó san padà obìnrin kan ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀sán ló wá mọ́ra sí pẹ̀lú àwọn àdájọ́ tẹ́ ẹ ti mọ ó ti mọ bóun ṣe máa ń mọ́ra ọ wá mọ́ra sọ̀sán àwọn àáfàá ni yóò kẹnuru ọ̀rọ̀ méjì náà sọ o àwọn kan ló lè máa jẹun lọ tó rùn ó fi wọ̀ wọ́n nítorí pé ọjọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tí ò sí rọmọdọ́nà fún ni wọ́n ló lè jẹun tí èdè máa gbíbi kọ́ máa jẹun ẹni tó sọkan sẹ́mú ni yóò padà san nǹkan rẹ̀ padà àwọn kan náà àwọn àǹfààní rárá ọ gbọ́dọ̀ pọ́n oṣù rọmọdọ́nà lè wọ́n ní yóò kẹnu ró ni ibi tó jẹun dé yẹn tára rẹ̀ fi mọ́ ṣùgbọ́n tá a bá wá ní kò ní í jẹun ṣé yóò wàá san àwọn ẹjọ́ yẹn padà bí ò ní í san sẹ́yìn kó ti kẹ́nu dúró kọ̀wùlánì àyíndàlè ulama ọ̀rọ̀ méjì mìíràn náà tó ni àwọn kan nígbò tí kánú ró kò ní san àwọn kan ní yọ san ètò rẹ̀ ní pé yọ san padà torí kò gbà àwẹ̀ ẹjọ́ yẹn kò jẹ́ sàárì yọ padà san àwẹ̀ yẹn eléyìí ò ní dájọ́ míì tó rọ̀ mọ́ nǹkan oṣù obìnrin àwọn ètí ìbéèrè bá tún padà gbé wá àmọ́ dáhùn rẹ̀ ẹjẹ́ á lórí haidọ̀ torí àsìkò ẹlẹ́kejì òun lobìnrin tó lóyún àtobìnrin tó ń tọ́mọ lọ àwọn àáfàá kó àwọn méjèèjì pọ̀ torí ìdájọ́ wọn súnmọ́ra tàbí ká ní nǹkan kan náà nídájọ́ wọn. àwọn àáfàá pín obìnrin tó lóyún àbí tó ń tọ́ ọmọ lọ́wọ́ sọ́nà mẹ́ta wọ́n ló lè wá lọ́nà mẹ́ta. ìtòfà ni wípé kóbìnrin náà ò lóyún wàhálà ni jẹ́mọ̀ kí la pè wàhálà ńlá ṣe máa ń bẹ lọ́hùn púpọ̀ sẹ́ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó mọ ohun tó sọ nígbà tó ń sọ fáwọn ọmọ àwọn èèyàn tán bíi pé ni kí n ṣe dáadáa sí ó ní ummak ìyá rẹ ní sẹ́ẹ̀ à àní ta ni kí n ṣe dáadáa sí ìyá rẹ ìyá mi ta ni ó ní ìyá rẹ ní sẹ́ fún àbáàkà lẹ́yìn ìgbà náà bàbá rẹ tọ́mọ bá ní eight million lọ́wọ́ ó bá fún ìyá rẹ̀ six million ó fún bàbá two million kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí ọ̀dà ni kọ́ wá já sí wípé ọwọ́ wá kó seven million fún ìyá ó ní kí bàbá ní ọmọ tó bá fẹ́ kọ́lé wọn ò ní kọ́ rántí wọn lọ mọ́kà ta ni lọ mọ́kà ìyá rẹ̀ wàhálà bá rí ọmọ hundred over ninety wọn ìyá wọn ni wọn kàn fẹ kọ́lé fún wọn kàn lọ mọ́ka àfọmọ tó bá jọ máa lè àbí ìyá tóun náà jẹ́ yéésù ìyá àjà yéésù gidi ọmọ náà ti aná lórí ibu òun kọ́lọ̀ mọ́jà ní iye lórí ibu naturally ọmọ gan máa ń mọ̀ pé ọ yẹ kí n ṣe dáadáa sí ìyá mi ẹ̀sìn náà tó wá kóbìnrin ó lóyún ọlọ́run ọba ń sọ nínú Kùránì yẹn wàhálà lórí wàhálà ni ìfòòró lórí ìfòòró ni ọlọ́run gan mọ̀ bẹ́ẹ̀ pé kóbìnrin ó lóyún kò rí sí obìnrin ní ìtọ̀ bá lóyún bọ́jú ń ṣiṣẹ́ àwọn ibi iṣẹ́ rẹ̀ wọ́n kọ̀ mọ́ pẹ̀lú oyún káwọn ará àdúgbò tó mọ́ ó lè fọ̀míìtì lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún láàrin àsọ̀bá àṣírọ́lẹ̀ ó ti bì yóò tún bá gbolo òbí lọ síbi iṣẹ́ àwọn ará àdúgbò wọn náà mọ̀ bí ṣe ń tu tọ́ọ̀kì ni ọmọ bí bẹ́ẹ̀ ni ọmọ sọ pé ó ti rẹ̀ ó ara tán yá ó ó ní àdúrà gbà ni <laughs> rírẹ̀ tọ́ rẹ̀ rírẹ̀ tó ni wàhálà ni kóbìnrin lóyún díẹ̀ nínú obìnrin ni wàhálà oyún ò kì púpọ̀ irú àwọn díẹ̀ yẹn náà tún rè gẹ́gẹ́ bí àdìsí abdullahi ibn Mas'ud radiyallahu anhu oṣù mẹ́rin náà máa ń fi ẹ̀mí sọ́mọ láà láti oṣù mẹ́rin obìnrin náà mọ̀ pé nǹkan dé yọ mọ̀ pé jagunlabi ṣe kí ni o ó ti ẹ̀mí ti wà lára ẹ̀ bí ṣe ń múfù sí nọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ọmọ wá sáùtì ni ọmọ lọ east ni ọmọ lọ west pẹ̀lú nira oyún ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin tó bá lóyún ó lè mọ́ gbáwẹ̀ jẹ́mọ̀ ẹ̀jẹ̀ jágbọ́ mi o ẹ̀rí pé mi sọ pé àràmù ni kò gba àwẹ̀ bíi tó ẹni tó ń ṣe nǹkan oṣù ó lè má gba àwẹ̀ ó sì lè gba àwẹ̀ ìdájọ́ méjì ń tiẹ̀ èmi mọ obìnrin tọ́já sí pé lóyún ó sì gba àwẹ̀ táàtì táàtì rọmọdán lọ́dún náà kò jẹ́ yọ ọkàn báyìí ẹ̀yìn rọmọdán kò pọ̀sẹ́ méjì lẹ́yìn rọmọdán ó sì bímọ torí pé ẹlòmíín náà ọ̀lẹ ni ìjọ ọlọ́múgbọ̀ wà lọ́mọge náà sì máa ń gbààwẹ̀ ẹ lọ bèrè lé wọn ọ̀lẹ àwọ̀ ọ̀fẹ́ kan máa lá ó sì ń lò jáàbù àáfàá kan ti mẹ́jọ ẹlẹ́yà rẹ̀ wá bá wa rí ẹlẹ́yà ni wà láì àwẹ̀ pírọ́blẹ́mù làwẹ̀ jẹ́ fún ó lóun ìgbàwẹ̀ lé àwẹ̀ ìgbàwẹ̀ lé yín tẹ́ ẹ jẹ́ ìyá ọmọ yín àwọn sàábé wọ́n máa ń pa ọmọ nínú àdíìsì ni àwọn ọmọ kó tó di pé rọmọdán dọ̀ràn yẹn àwẹ̀ táṣú àtàwẹ̀ aṣúra ẹ jẹ́ ọjọ́ yẹn nìkan ọmọ tí wọ́n máa gbà àwẹ̀ ọmọ tọ́lá àwọn ọmọ obìnrin tètè bàlágà tẹ́ ẹ̀ bá tírẹ̀nì àwọn ọmọ yín ẹ̀ rojọ́ wájú ọlọ́run ọmọ ọkùnrin ọ̀npẹ́ bàlágà àwọn ọmọ obìnrin lásìkò tá a wà wọ́n tètè bàlágà wàlẹ́ àwọn ọmọ js1 àtàn ṣe menstruation ìbára teacher secondary school mi Former school mi wọn ọmọ js1 àtàn pọ̀ nǹkan oṣù presently àwọn ọmọ js1 ṣe nǹkan oṣù ní sùkúrà you are you not favour off sọlá àti ọmọ kúkúrú yìí èyí àwọn ọmọ eléyìí náà kèé ṣe pé jẹ tí ipò láàrin ìsìn àwọn ọmọ ọdún méjìlá wọn bàlágà ẹ wá jáwé ọmọ la tó bá sì jọ̀sán ọ̀daràn wájú ọlọ ẹ̀yin òbí rẹ̀ lóò sì jìyà lọ́dọ̀ ọlọ lórí ẹ̀ torí ẹ̀yin lẹ bá yé ẹ̀jẹ̀ tẹ́ jáwé ọmọ la ẹlòmíì rò pé òun láàánú ọmọ ẹ má jí o ẹ má jí ẹ má jí ọgbàwẹ̀ ọmọ rẹ ti ń pọmọ ọdún mẹ́jọ mẹ́sàn mẹ́wàá òjò ètè mọ gbàgbàdà ilà àgbàdà làásàrì ọmọ pọmọ ọdún mẹ́sàn mẹ́wàá kó ti mọ gbàwẹ̀ twenty five nù thirty <clears throat> irú ọmọ yẹn ọ bàlágà lẹ́ńtàwẹ̀ ti mọ́ la ọmọ wa bàlágà wàlẹ́ ọwọ́ ajẹ́ pírọ́blẹ́mù tó bá wá gbá àwẹ̀ yóò dọ̀gbọ́n lọ já ń kọ̀rọ̀ wọ́n mi gbọ́dọ̀ kí mi gba àwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ jẹ́ pírọ́blẹ́mù fún ọmọ tẹ́ẹ̀ ti bẹ̀ kan já àwẹ̀ ọmọ la wàhálà ìkẹ́ pírọ́blẹ́mù nú àwẹ̀ ọlọ́run forí jèmẹ́ gan tẹ́lẹ̀ èèyàn mélòó ní jẹ ọ̀sán náà mọ̀ náà lù ìtẹ́lẹ̀ ṣèbó jẹ aró oúnjẹ alẹ́ náà lọ kọ́mọ̀ ní ìsìn ṣùgbọ́n táwa bá wá gbá àwẹ̀ látara ta abudan àfi ń sin lọ́hùn àwọn òní láada ṣé ẹ rí gbogbo àwọn nǹkan tá à ń ṣàlàyé yìí tó bá ti fẹ̀ẹ́ kan mọ́ èèyàn la kó tó wọlé ọkọ èèyàn lè gbà àwẹ̀ pẹ̀lú yóò ṣùgbọ́n yàtọ̀ ni pé condition oyún máa ń yàtọ̀ ara bí tọ́lọ́run ti mọ obìnrin tó bẹ̀rù rẹ̀ nu obìnrin míì oyún míì lè gbò ó wàláì tí ò ní gbààwẹ̀ kankan pé ah wàláì oyún yìí mú mi pọ̀ ọlọ́run gan rí i pé tí n bá gbààwẹ̀ ìnira ni alákọ̀ọ́kọ́ tí mo try ìgbà tí ìdágún méjìlá mo ti fẹ́ mọ ṣubú mọ wulẹ̀ ṣubú torí ọlọ́run níjẹ́ olóòpù èèyàn lọ́rùn mọ gbààwẹ̀ èèyàn sì lè lóyún míì pé wàláì oyún eléyìí ìrọ̀rùn ló ṣe kíni o ìló bá dé téèyàn gba gbogbo àwẹ̀ tán ṣùgbọ́n gbogbo ìṣẹ̀mí ayé ẹ̀ kò gbà àwẹ̀rì inú oyún sébà náà lóyún wá burú tó níjọ́ ọdún kẹẹ̀ẹ́dógún rèé lé ọkọ kò gbà àwẹ̀rì tó bá ti lóyún ọ̀há ti mọ̀ pé ọ̀lẹ́ ni ọ́ àwẹ̀ onítùmọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn àáfàá ní tíṣẹ̀rí àṣẹ yọ̀ǹda fóbìnrin tó lóyún pé kó má gbà àwẹ̀ òun ni pé wàhánà aláwàhánì inna dina yusra ànábì ọ̀sán àwọn onídájúdájú ẹ̀sìn Islam ẹ̀sìn tí o múnira dání ni àáfàá nírú obìnrin tó wá lóyún yìí ẹ jẹ́ ká pín wọn sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ó ń bẹ nínú àwọn obìnrin tó lóyún tọ́já sí pé ní tí òjò gbá wẹ̀ òun náà ní kíni o alẹ́káófù aláàánáfsì ha ẹ̀rù ara rẹ̀ gangan ló ń bà wàláì tí ń bá gbá wẹ̀ mo lè dákú tí n bá gbààwẹ̀ mo lè máa ṣubú tí n bá gbààwẹ̀ kódà mo lè kú kèé sọ ọmọ tó wà nù ẹ̀ ara tiẹ̀ gangan bọ́yọ̀ òun gangan tẹ́lẹ̀ ara rẹ̀ ọ̀yà tó fi lóyún bọ́yọ̀ wà on medication gan tí wọ́n ní ọmọ lo oògùn kan ọ̀sà lóyún mọ́ ẹ̀rù ń bà pé ah wàláhì tí n bá gbààwẹ̀ èmi gangan kèé sọ̀rọ̀ oyún báyìí èmi tí mo lóyún gangan wàhálà ni fún mi ìkan nìyẹn ìmíì ó lè jẹ́ àlàkáwùfù aláwàlàbíhà ó ń bẹ̀rù lórí kíni o jenin ọlẹ̀ fuetus ti ń bẹ ní inú ara rẹ̀ yẹn gan microphone yìí ti ní problem o ẹ̀rù ń barú obìnrin yẹn pẹ̀lú wípé ọmọ tí ń bẹ nínú okùn òun gangan ọlẹ̀ yẹn tí ń bẹ nínú okùn òun tóun bá ń bá àwẹ̀ ó lè mọ́ develop èyí ló fi já sí pé olóyún náà á rí i pé condition wọn yàtọ̀ oyún oṣù kan ó yàtọ̀ sí oyún oṣù mẹ́ta oṣù mẹ́ta ó yàtọ̀ sóṣù mẹ́rin mẹ́rin ó yàtọ̀ sóṣù mẹ́jọ tó jẹ́ pásìkò tí òbí ṣe kíni o ó ti ń súnmọ́ àǹfààní nígbà míì obìnrin gan lè jẹ́ pé kì í sepa rẹ̀ gan ni problem but oyún yẹn gan ni kíni o problem tí n bá gbàwẹ̀ lásìkò yìí nìsín ìwọ ọlọ́run bọ́jọ́ ṣẹ̀ṣẹ̀ lóyún ni ọmọ nídìí kọ́ máa rí nǹkan jẹ ìtóbìnrin bá sì jẹ náà lọ́mọ náà ṣe kíni o ni ó fi máa develop irú ọmọ yẹn wá rèé tóbìnrin yẹn bá gbaa kọ́ máa jẹ́ pé ńgbà tí ó padà wà á bímọ ọlọ́run mẹ́jẹ̀ àbí ọmọ abirùn àbọ̀mọ tó sí wípé kọ̀ ní dápé ọmọ tí wọ́n ti á rí i pé ńgbà ẹ rí i ni ó ti ranjú wèrè lọ lẹ́yìn kó fóbìnrin lóyún tiẹ̀ kò sí ntọ́kàn jù bá ń lọ tóbìnrin bá ti lè lóyún bó ni ó ṣe bímọ bó o ṣe ṣe súná ó di wàhálà obìnrin irú obìnrin yẹn kò rí ìtọ́jú even kọ́ mọ̀ jẹ́ rọmọdán gan obìnrin míì àìrí ìtọ́jú tó bá bímọ èèyàn ó tiri lára ọmọ pé ah ọmọ yìí ìyá jẹ́ ìyá rẹ̀ oyún ẹ wo àwọn tó wá ní pé àwọn àwọn fún ní kan tó fi lè kan àwọn kan kó lè kan torí pé gbogbo ń àwọn èròjà tọ́yẹ kó ti gààrí àtàgómọ àtàgbọn níyà rẹ̀ máa ṣe kí ni o ní máa mú nú oyún tó bá ti mu gààrí láàárọ̀ yóò tún mu gààrí lọ́sàn-án níjọ́ ọlọ́run bá bá a ṣe lálẹ́ ó lè rẹ̀ twenty naira kọ́ráka ten naira sí i bó ṣe lóyún tó fi ẹjọ́ tó dé ọlọ́run ọmọ tíyà rẹ̀ gò rí nǹkan gidi jẹ́ nú oyún gò lẹ́sẹ̀ ẹ̀sùrẹ́tì kọ́mọ orí ìyẹn ló fà tó já sí pé obìnrin míì tí ó bá já sí ó rí oúnjẹ gidi jẹ ó lè kó bá àlìjẹ́nì ọlẹ̀ tí ń bẹ nínú rẹ̀ yẹn ọmọ tí ń bẹ nínú rẹ̀ ọmọ yẹn ó lè ní problem kọ́mọ̀ wàá di wípé tó o ṣe rí nǹkan o àwẹ̀ ọlọ́run ló ṣe kí ni o ló kó bọ́mọ mi báyìí o ṣe rí o èmi ò ní gbàwé mọ́ tí máa kú o ẹ wo ntọ́ lọ́n ṣe fún mi o àìmọ̀kan ni ọlọ́run affect rẹ ó ti yọ̀ǹda fún ọ pé o lè ṣe kí ni o o lè má gbàwẹ̀ ẹlẹ́kẹta nínú ẹ̀ ni pé alẹ́ khawfu ala nafsiha wajẹ̀ni ìnìhà obìnrin yẹn lè já sí pé ó ń bẹ̀rù fọmọ tó wà nù ẹ̀ ó tún ń bẹ̀rù fókéni o ẹ̀mí ara rẹ̀ náà sẹ́yìn pọ̀ dọ́nà mélòó bá ní ìsìn ọ̀dọ́nà mẹ́ta ó lè jẹ́ pé ọmọ nìkan ó lè jẹ́ pé ìyá nìkan ó sì lè já sí pé méjèèjì ìtọ́jọ́ káwọn àfọ òpin báyìí ni pé ìdájọ́ tí wọ́n mú wá ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù làwọn ò mọ̀ wá torí pé kò sásìkò káwọn ẹni wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí tá a bá kẹ̀ sọ àá sọ briefly ni ó ń bẹ nínú àwọn àáfàá tí wọ́n ní obìnrin tó bá já sí wípé ẹ̀mí ara rẹ̀ gangan ló ń bẹ̀rù kìí ṣe ọmọ wọ́n ní tí ó ṣe náà ni pé ààwẹ̀ tó bá já ní àsìkò tó lóyún wọ́n ní yóò san padà àlọ́kọ̀dọ̀ mo kọ́ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ táwọn àáfàá sọ ni o máa sọ tó rinlẹ̀ o èyí tó lálàáfíà jù táwa lè sá síbẹ̀ tó jẹ́ pé insha allah ọlọ́run ọba àlékè ọlọ́gbà lẹ́sìn lọ́wọ́ wa àwọn wọ́n ní pé obìnrin tó bá já sí pé ẹ̀mí ara rẹ̀ gangan ni òjò ọgbà àwẹ̀ nítorí oyún tó ní wọ́n nírú obìnrin yìí wọ́n ní tí yóò ṣe òun náà ni pé nígbà tí rọmọdán bá lọ iye ijọ́ tí ò fi gba àwẹ̀ tó lóyún yóò san padà jẹ́mọ̀ mo rò pé n táwọn sọ yà bí òye ṣùgbọ́n tó bá já sí wípé ọ ń bẹ̀rù lórí ọmọ ni pé bí n bá gbàwẹ̀ nǹkan kan ò lè ṣe mí ó ti mọ́ mi láà ṣùgbọ́n oyún eléyìí bóyá àwọn oyún tó ti ní ṣáájú bóyá bíi kó ti máa súnmọ́ oṣù mẹ́fà méje ó sì máa ń gbá rẹ̀ ṣùgbọ́n ilé ọ̀rẹ́sẹ̀ lóyún ni ọ wá ń rò pé tóun ọ̀bá jẹun kọ́mọ̀jẹ̀pọ̀ mo ò ní develop ọmọ ló ń bẹ̀rù fún àbọ̀mọ gan tiẹ̀ ti jù bẹ́ẹ̀ làwọn dọ́tọ̀ ní pé o gbọ́dọ̀ gba àwẹ̀ o onídìí kọ́ ọmọ jẹun lásìkò yìí o tó bá já sí pé ọmọ òun ni àwọn àáfàá nírú obìnrin yìí ohun tí yóò ṣe òun ni yí pé wọ́n wá fi wàhálà lẹ̀ fún <laughs> wàhálà tó lágbára kọ́lọ́ńkọ́lá wà ń bẹ̀ẹ́ wọ́n nírú obìnrin yóò san àwẹ̀ yẹn padà yóò tàn wá máa fún olòṣì lóúnjẹ fúnjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ o mọ kẹ́ńsọ táwọn àfa àkọsọ náà kálukú wọn lẹ́rìí tán gbára lé o ṣùgbọ́n èyí tó rẹlẹ̀ jù máa padà sọ ńṣàlá sẹ́ẹ̀rẹ́ lè bí ìgbà tá a fẹ́ pa obìnrin sóhun lọ dáràn ni kí lẹ́sẹ̀ rẹ̀ èèyàn lóyún ọ̀ ń páyà lórí ọmọ ẹ̀sẹ̀ ni kó lóyún kó bímọ ṣùgbọ́n àwọn àfa àtó sọ bẹ́ẹ̀ náà sẹ́ẹ̀rí gbogbo àwọn àfa àtàn ṣàlàyé ẹ̀sìn olùbẹ̀rù ọlọ́run wọ́n ń fi tọ́ràn sí wọn wọ́n ń ṣàlàyé ṣùgbọ́n bá mi àti rí pé eléyìí ò rinlẹ̀ tó ada kọ́ọ̀lù mọ̀rìjọ́ aw dọ̀ìf ọ̀rọ̀ yìí kò kò tẹ̀sùn wọn. ọ̀dà ńgbà tá lóyún torí ọmọ rẹ̀ ni wọ́n ní ọmọ ni yóò san padà gẹ́gẹ́ bí obìnrin ẹni tọ́já láàárẹ̀ yóò padà nígbà tá a rẹ̀ bá yá wọ́n ní ṣùgbọ́n nítorí tó yẹ gbààwẹ̀ wà máa fún èèyàn kọ̀ọ̀kan ló ń jẹ ìnira lélẹ̀ ìfobìnrin yóò bá àwẹ̀ padà yóò tọ̀ máa tó wówó tí ó fi fún kí ni o èèyàn kan ló ń jẹ ọ̀dà ẹja tó wọ̀rọ̀ kẹta wọ́n ní tó bá wá já sí wípé ọ ń páyà lórí àtàrà rẹ̀ àtọmọ wọ́n nírú àárín ọ̀dọ́ ufakọ̀t yọ kẹsàn-án àwẹ̀ ń padà ní iye ọjọ́ tí ọba fi gba àwẹ̀ eléyìí jẹ́ nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ ẹ wá jẹ́ àwọ̀ ètò nílẹ̀ jù àti bó làwọn obìnrin ó máa practicalize ẹ̀ ṣé ẹ rí obìnrin ọ ń páyà lórí ara rẹ̀ ọ ń páyà lórí ọmọ àbọ̀ ń páyà lórí ẹ̀mí ara rẹ̀ gan àtọmọ ọ̀rọ̀ méjì ni màá summarize gbogbo ọ̀rọ̀ àwọn àáfàá sí màá dẹ̀ fún láwọn àlàyé tá a gbọ́yé nínú àwọn tírà wọn àtàwọn ẹ̀rí wọn tí wọ́n lò ní àkọ́kọ́ obìnrin tó bá já sí pé lóyún tó lè gba àwẹ̀ ó lè gba àwọn ọjọ́ kan kò lè gba àwọn ọjọ́ kan kírú obìnrin yẹn gbìyànjú iye tó bá lè gbà nínú àwẹ̀ kó gbà èyí ò ní òfin hàn pé òun gangan bẹ̀rù ọlọ́run torí sẹ́rí gbogbo àwọn ìdájọ́ táwọn àfáà mú wáyé èyí tó bá já sí pé fídíyà ni fídíyà tutọ̀ àmì miskin ládàá fídíyà wà lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ táàwẹ̀ gangan ń ṣe lára fídíà ò lè ṣe ṣe é rí ká gbá àwẹ̀ àsọ́wọ́mù ní wàhánà àdìsíbi ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nílà àdìsí kúrú sí èmi ọlọ́run ni mo ní àwẹ̀ láàdá tí ń bẹ ń bẹ wà láìkọ̀sẹ̀ ń tọ́mà àáfàá tó sọ pé láàdá àwẹ̀ seventy million ó lè jẹ́ uncountable lọ́dọ̀ ọlọ́run à ń sọ gbogbo eléyìí nítorí kí n fẹ́ clear rẹ̀ ni pé obìnrin míì ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n òye mọ́ pé ààwẹ̀ tí mo jẹ sọ́nà ti ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún báyìí ó ti ń lọ bíi méje báyìí solution á sọ láìpẹ́ yìí inshallah obìnrin tó bá já sí pé kèé ṣe tọ̀lẹ àwọn ọjọ́ kan kò lè gba ààwẹ̀ nítorí pé ó lóyún ni àwọn àáfàá lè tó nílẹ̀ jù kó gbìyànjú àti gba ààwẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdún bá lọ kó gbà lẹ́yìn ìgbà tí kíni o tí rọmọdán bá lọ láì ṣe fídíà láì fẹ́ nìkankan ló ń jẹ tọ́lọ́ ń bá wá ní kélé yìí ò rọrùn fún ó gbìyànjú ẹ̀ lẹ́yìn ìgbà tí rọmọdán lọ ó sì rí gbogbo thirty àbí twenty nine yẹn gbà sẹ́yìn pé kò ní wàhálà kankan máa wájú ọlọ́run ó ti ṣe deadline kọ́ ni kò gbà tẹ̀léra wọn ẹ má ṣe mistake o wọn ní kọjá pé ọjà àwẹ̀ fifteen kọ́ wá gba fifteen léra wọn inú rọmọdán nìkan láti lè gbà léra wọn tó bá jẹ́yìn rọmọdán ó lè gba méjì lọ́sẹ̀ yìí kó o tó sinmi kó o tó gba méjì kó o tó gba méjì tó sá fi gbà tán èyí ò ní tó lóore jù fún mi torí pọ́lọ́ ni wà á ń tẹ̀sùn mú khairun lakum kẹ́ ẹ gbà àwẹ̀ gan ló lóore fún yín kèé ṣe kẹ́ akẹ́fí option pẹ́ ẹ lé fún àwọn olòṣì ló ń jẹ ẹ́ lẹ̀ torí àwọn kan tọ́já sí pé wàláì kèé ṣe pé tọ̀lẹ̀ kò rọrùn fún wọn kán gbàwẹ̀ olóyún sì ni wọ́n ẹni tó ń tọ́mọ lọ́wọ́ ni wọ́n kò rọrùn àfi táwọn bá pa wọ́n ló kù kọ́ máa jẹ́ pé wọ́n lọ bọ́lọ̀ lẹ́lẹ́sẹ̀ lẹ́ni tí ó jìyà tó ráàrẹ̀ wà níjọ́ jẹ́ pọ̀lọpọ̀ obìnrin ó jìyà anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá sọ́lá tìlì mẹ́rin àtúkùn sáà tóbìnrin bá ń kírun wákàtí márààrún ẹ̀ ó ń kí pé wà sọ́ọ́mọ́t anábì Muhammad akọ Ramadan sallallahu alayhi wa sallam wà sọ́ọ́mọ́t ṣàhárọ̀ ó sì ń gba àwẹ̀ Ramadan rẹ̀ tó ń pé wà hafidhot farijaha ọ̀nṣọ́ abẹ́ kọ́ máa ṣe zina wà àtọ́ at báàlà ha ọ̀ ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ẹ̀yin obìnrin ẹ di nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọmú obìnrin tí ọ̀bà ní mẹ́rẹ̀ẹ̀rin kò ní wà lùjẹ́ náà lọ́dọ̀ ọmọ obìnrin tí èkì wọn pé ẹ gbogbo oṣooṣù ní odidi thirty days ní máa fi ṣe menstruation láyé tiẹ̀ ó yẹ kírun ní èyí nírun ní èyí nírun ní èyí nírun ní àjọ ojúmọ́ ní èyí nírun ọ̀sàlùjẹ́ náà ọ̀ làlùjẹ́ náà náà ọ̀ làlùjẹ́ náà ọ̀ làlùjẹ́ náà máa mọ̀ bẹ́ẹ̀ látàyé kèégbáwẹ̀ ẹ sọ fún pé kọ́ làlùjẹ́ náà kèésọ́ abẹ́ rẹ̀ ọmọ ń ṣe zìnà ó ní kò lè ní tẹ́gbẹ́ ní obìnrin tọ́lọ́kọ tí ò ṣe kí ni o tí ọ̀la lè kò lè ní tẹ́gbẹ́ ní lóòótọ́ ẹgbẹ́ ọ̀la lùjẹ́ náà ìwọ òsì ní lálùjẹ́ náà obìnrin tí bá ń ṣe sìnà kí yálà ọjọ́ lọ́mọge àbọ̀jẹ́ tó ti wọlé ọkọ lẹ́yìn ọkọ rẹ̀ àwọn míì tó ń rí òwò rẹ̀ ẹ sọ pé kò ní wàlùjẹ́ náà bákan náà obìnrin tí èèbá tẹ̀ láṣẹ ọkọ tó bá jẹ́ pọ́mọ tí èèwọlé ọkọ ni kèé tẹ̀ láṣẹ bàbá rẹ̀ kò ní wàlùjẹ́ náà àwọn nǹkan mẹ́rin yẹn ọ wà nínú àwọn tí ó dé èèyàn gba sàtífíkẹ́ẹ̀tì àlùjànnà náà èwo lọ́kàn wà ń bẹ̀ Ramadan àáfàá nírú obìnrin tó já sí pé ó lóyún sínú yìí sẹ́ẹ̀rì wọn ìdájọ́ tà ń sọ fún lóyún yìí tí n bá débi ẹni tí ń tọ́mọ lọ́wọ́ the same thing náà ni orúkọ yàtọ̀ o ìní rojọ́ mo ti má débi ẹni tí ń tọ́mọ lọ́sìn kẹ̀ yìí mọ́ra wọn ni o obìnrin tó wá lóyún yìí ó gbìyànjú láàrin Ramadan fourteen thirty eight sí fourteen thirty nine ọ̀dẹ̀ rí gbogbo àwẹ̀ yẹn gbà falila ilham kò ní wàhálà kankan wájú ọlọ́run kò dẹ̀ nídìí fídíyà kankan kò nídìí kó ṣe kí ni o kó máa fẹ́ nìkankan lóúnjẹ torí pé ìpìlẹ̀ náà ni kó bá àwẹ̀ ó dẹ̀ ti gba ntọ́ lọ́rùn kí lábùrọ̀ tó fara ní èyí ò ní dájú alákọ̀ọ́kọ́ jama so clear àbí ò clear so clear èyí ò ní káwọ obìnrin ọmọ gbìyànjú a Ramadan kan last year bóyá nítorí pa àǹsí menstruation bóyá torí pa lóyún sínú bóyá torí pa ń tọmọ lọ́wọ́ láàrin Ramadan náà yẹn sí Ramadan mi ká gbìyànjú àti gbàyè tá a bá já hadithi ń bẹ nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim àtàwọn tíra mi ìyá wa Aisha máa ń jẹ Ramadan náà sọ̀rọ̀ ó ní pé fàmọ́ astatiu àwọn àáfàá clarify rẹ̀ mi ò kì í lágbára ìyá wa Aisha ò kì í sọ̀lẹ̀ ẹ̀ ń bá ti kàtàyàwó Aisha obìnrin takuntakun ó sì máa ń gbàwẹ̀ súnà ẹ̀ ń bá lọ ka ọ̀rọ̀ yàwó Aisha odidi ijọ́ kan tó gbàwẹ̀ tẹ́ ẹ bá rántí tí wọ́n wá fi àwọn kankan ti sọ́dá kọ̀ fún yàwó Aisha ẹran wà ń bẹ̀ yàwó Aisha sì agbègbè ẹran tán ọwọ́ ara sẹ́kù bí àwọn àsàmì eegun lórí ṣètọ́rù ìyàwó Aisha ò kì í sí obìnrin ọ̀lẹ ṣùgbọ́n ó wà nínú àdíìsì tó lálàáfíà a máa jẹ ààwẹ̀ sọ́rùn last year torí pé kò lágbára àti ṣan kì í ṣe pọ̀ lẹ́ẹ̀ yóò wàá san ní ṣàbàn nígbà tí rọmọdún kò sùn tán so káwa náà gbìyànjú èyí òun ni ká máa ṣe ká gbààwẹ̀ ńlólórí fún wa lọ́dọ̀ ọlọ́run ọ̀dà obìnrin kan ọjà àwẹ̀ sọ̀rọ̀ láàsì à kò lágbára àti san wàláì kìí ṣe tọ̀lẹ̀ ó lóyún ẹ̀yìn ìgbò tó lóyún tán ó tún bímọ bíbímọ tó bímọ oyún la sọ pé ìnira wà ń bẹ ọmọ tó wá bí ọ̀kànràn ni ó lè fà á lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún lójúmọ́ débi pé òun gan tẹ́lẹ̀ tí èè jẹun pọ̀ ẹ̀ẹ̀mí ràbí ṣe ń jẹ búrẹ́dì ni wọ́n máa mu tíì bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ kárọ̀tì ni wọ́n máa wọ́n gààrí ẹnu torí pé kò gbọ́dọ̀ má jẹun á rí i pé irú obìnrin yìí kọ̀ra ayé san rọ̀mọ̀dọ́nà last year tọ́dún mi ṣe kíni o gbàgbé kọ́ gbà padà ọlọ́run ti bọ̀ kí lọ́ wàá ṣe fìdí àtọ́n tọ́ àmọ́ mẹ́sìkì jọ̀wọ́ sẹ́ni kí mo ti kílẹ̀ rẹ̀ báwọn

Quran chapter two verse one eighty four tọ́lọ́ ní wàhálà lẹ́bìínà yùtìkúnàwú fídíyà tó ń tọ̀ ámù mẹ́sìkì ọlọ́run láwọn tọ́já sí pé wọ́n lágbára àti gbààwẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ́ ń sọ ọlọ́run sọ pé àwọn tí wọ́n jẹ́ pé ọ̀lẹ ni wọ́n wọ́n lágbára ṣùgbọ́n wọ́n yẹ kí ni o àwa tá à ń gbà náà kì í ṣe páwa náà àwa náà fìlì pain ebi máa ń pa wà tí ọ̀bẹ ẹ̀dà làásàrì ẹ̀ẹ́dì tẹnu tiwa náà ó ti rọ kìí ṣe páwa náà a láìkí oúnjẹ ṣùgbọ́n a fẹ́ ṣe lọ́hùn a fẹ́ rálù ìjẹ́ náà la ṣe ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ wàlẹ́ ọ̀rọ̀ laziness kọ̀ kìí ṣe pé wọ́n lẹ wọn ò lágbára rẹ̀ ni ọlọ́run nírú wọn kọ́mọ̀ wulẹ̀ gbààwẹ̀ sórí wàá ń tẹ̀sù mọ́ kẹ́rìlà kẹ́ẹ̀ gbààwẹ̀ káwọn gbààwẹ̀ kọ́mọ̀ gbààwẹ̀ lólóore fún wọn kí ni tí wọ́n wàá ṣe àwọn náà ò ní lọ lọ́fẹ̀ẹ́ fídíyà tó ń tọ́ àmú mẹ́sìkì wọ́n wàá fún olòṣì lóúnjẹ màá ṣàlàyé bóun ó ṣe fọ́lọ́sì ló ń jẹun ẹ̀kẹ́ mọ́ bá ìdájọ́ lọ ná. Ibnu Abbas nígbà tó wá ń tú àyà yìí ó ní àyà yìí kánátúrúsọ lè ṣẹ́ìkìl kẹbíir wàlímọ́rọ́ àtìl kẹbíirọ̀ wàhùmọ̀ yòtẹ̀kọ́ni síyà yòftìrọ́ni wáyùtì ìmánì kúlà yaomin miskina jàmọ́ ẹ̀jọ̀ ẹgbọ́ Ibnu Abbas ara àwọn sàbẹ̀ ńlá sàbẹ̀ pàtàkì àáfò onítẹ̀f sí ìrì ńlá nínú àwọn ọmọ kéwà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ó láyà yẹn ó lọ́kọ́ bá àwọn arúgbó lọ́kùnrin àti lóbìnrin wí tí wọn ò lágbára àti gbà àwẹ̀ sẹ́yìn mọ̀pá arúgbó kò tó lè dọmọge mọ́ tí ó fi kú bí ó ṣe máa lọ nìyẹn láṣẹ ń sọ gbogbo àwọn èèyàn kan tá fẹ́ máa pa àwọn arúgbó kan lè máa rówó olókùúgbà wọ́n tó á ní kárúgbó tó máa gbà àwẹ̀ rájàbù táwẹ̀ kan àwẹ̀ arúgbó kò sáwẹ̀ arúgbó ní ìsìláàmù o ẹ mọ̀ já àfa àkọ́bí búrẹ́dì kó lómi ọbẹ̀ o wọ́n láwẹ̀ arúgbó Ramadan tọ́jọ́ rẹ̀ yẹn ọlọ́ọ̀ni karúgbó ọmọ gbà èyí tó wá láwẹ̀ kan ẹ fẹ́ pa àwọn arúgbó kẹrin máa róde olókùú lọ kò sáwẹ̀ arúgbó ní Islam ẹ ń bá ti lè darúgbó ọlọ́ọ̀nbọ̀ láwẹ̀ ṣùgbọ́n kò ní í lọ lọ́fẹ̀ẹ́ bọ́ yóò wọn àbáwọn ọmọ ẹ̀ tó bá járúgbó tó lówó lọ yóò máa ṣe fún rẹ̀ tí ó bá lówó lọ àwọn ọmọ rẹ̀ wọ́n máa bá a fún olòṣì lóúnjẹ lọ́dọọdún fáwẹ̀ jẹ́mọ̀ mo rò pé tí mo sọ clear àbí ò clear wàlímọ́rìdì Ibn Abbas ní irú ẹ̀ náà tó kó obìnrin tó ń fọmọ lọ́yàn lọ́wọ́ obìnrin tó ń tọ́ ọmọ lọ́wọ́ wàlíhùbla obìnrin tó lóyún irú ẹ̀ náà ṣe kí ni o ó tún kó wọn sínú ìdáhọ́ fàtà àlá àwòládì ìmọ̀ tí wọ́n bá ń páyà lórí ọmọ wọn àtọ́rọ̀ tá àwọn méjèèjì ọjọ́ sàn wà kí ni o wà àtọ̀ àmọ̀ta wọ́n wà fọlọ́sì lóúnjẹ jàmáà ta ló sọ tí mo sọ yìí afáwa ibn abbas ni ìmáàmù abudawuda gbà wá ìmáàmù bukhari náà gbà wá àwọn àáfà aládìbí sheikh al-albani wọn aládìsí yẹn dáa púpọ̀ nínú ọ̀rọ̀ ibn abbas ó ti jẹ́ kó yé wa pé obìnrin tó bá jẹ́ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ àtobìnrin tó jẹ́ olóyún pẹ̀lú májẹ̀mú pé ẹ má ṣe mi ó fi májẹ̀mú sí o torí tí ibn abbas lò ní tọ́lọ́ ń sọ wàhálà lẹ̀ yùtì kúnà wọn lágbára rẹ̀ láyè tẹ̀tẹ̀ ọ̀hún wọn lágbára àti gbà kìí ṣe pé wọ́n sọ̀lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n ò fòlóṣì lóúnjẹ. àwọn àáfàá tó wá ń ṣàlàyé lọ pé nínú ọ̀rọ̀ míì gan àdìsí kan bẹ tí mọ́ọ̀mù Ahmed, tí wọ́n gbà wá àti àáfàá wa Abu Dawuda àti ìmáàmù tirimidi àti nasaayi àti ibnu maja àwọn àáfàá aládìsí ládìsí tó dá aládìsí yẹn wọ́n lànà bí wa muhammadu sọ ó ní iná lọ́ à wàdọ́ àṣìyàmà anil kenya alhabula walmọ́rọ̀dẹ̀ ó ní sẹ́ẹ̀ rí àwọn obìnrin olóyún kan àtàwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ ọlọ́run gbé àwọn àwẹ̀ kan fún wọn rú kí ló jẹ́ àtúbà yìí ni wípé ìtumọ̀ ń tọ́lọ́ ń sọ ni wípé tànàbí ń sọ ni pé lásìkò tí wọ́n bá wà ní kọ́ndíṣàn yẹn wọ́n lè má gba àwẹ̀ tó wá já sí pé wọn ò lágbára àti san wọ́n lè fi oúnjẹ san pẹ̀lú pé kìí ṣe pọ̀lẹ́ wọ́n ti kó sínú wàhálà lẹ̀bí náà jù tí kú náà wù. àwọn tọ́já sí pé tí wọ́n bá gbààwẹ̀ ìnira ńlá ni fún wọn ó lè la sábà bí ikú wọn àbọ́mọ àbí ìnira míì àbá ìsàn míì àbí ìnáwó míì ọlọ́run ní pé tó bá rí bẹ́ẹ̀ kán fún olòṣì lóúnjẹ jàmọ́ sí ní tàǹsọ́yà àbí òye ẹ wá jẹ́ àwòbá yìí tẹ́ẹ̀fì rí pé ìsìláàmù rọrùn kéde àṣepọ́bìnrin lọ dáràn fún rẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yóò ṣe nǹkan oṣù yóò lóyún yóò bímọ yóò tọ́jú ọmọ ẹ̀jẹ̀ ní fáàsì ọ̀jáde lára ẹ̀ gbogbo tàdé ń sọ ìwà láìnira ní fóbìnrin tọ́ba wa já wípé ó gbìyànjú tiẹ̀ kọ̀ wá ara àwọn àwẹ̀ yẹn gbà táwẹ̀ míì fi ń wọlé jẹ̀mọ́ ìyá ọmọ fọlọ́sì ló ń jẹ ní o ẹ jẹ́ ká ṣe báyìí obìnrin kan ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ ọdún alákọ̀ọ́kọ́ ó ti lóyún ọ̀dẹ̀ lóyún rí ẹ̀ẹ́dẹ̀ ni pé èyí tó pọ̀ jù náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin oyún alákọ̀ọ́kọ́ máa ń fi wọn torí pé irú nǹkan yẹn ò jò sára rẹ̀ rí láyé yàtọ̀ sáwọn ọmọ tán ti yọ lórí burúkú náà nù tí wọ́n ti da sẹ́yìn wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ ilé tẹ̀lé tán lò jáàbò wàláì tí wọ́n ń sẹ́yìn tí wọ́n sọ yé mi pọ̀ àáfàá mi ti máa wọ́n ọmọ tó bá pupa kí àbọ̀mọ kan tó bá fáìn ọmọkọ́mọ yẹn ó ti ya wèrè gidi tọ́ ọ̀bà fẹ́ yàwó gbogbo kálukú náà mójú táwọn ọmọ yín kéèyàn ó lè proud pé wà láì ọmọ tèmi ọmọ tí ìta rẹ̀ wà lùjọ náà ni ẹ mọ̀ rú ọmọ tí ìta rẹ̀ wà lùjọ náà ọmọ tí ò ṣe sìnà tó fi wọlé ọkọ gbogbo yín ni ẹ sì wà lórí àwọn ọmọ yín kọjá sí pé ọmọ yín obìnrin ọ̀ wọlé ọkọ àdánwò ní kéèyàn ọmọ rí pé ọmọ tó wá láti ilé ẹ̀sìn ọmọ ẹlẹ́à ọmọ àfà kèésẹ̀ bí ẹlẹ́à kèésẹ̀ bí àfà ò tọ́lá nàbí ọlọ́run náà ọmọ rẹ̀ yàwó ọ̀yà tọ́jú ọlọ́run lọ́wọ́ torí pẹ́ lómi ò tún sì gbọ́ pé sọ́yẹ kọ́ máa fọ́ ọmọ àfa àlè yàtọ̀ ọ̀gì àfa àkọlọ lọ́hùn ẹlẹ́yà sì kọ́ lọ́hùn ọlọ́run ní pé ìdáyà ṣùgbọ́n tá àfa àtẹ́lẹ̀ à ní pé yọ wà á burú kọjá sí pé fẹ́líọ̀ àfa àtẹ́lẹ̀ àlọ́mọ ṣe yàtọ̀ ọ̀gì ọmọ tó yẹ kẹ́ ẹ mójútó ẹ mójútó ọmọ tó yẹ kẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ tó fẹ́ kọ́ ọmọ yẹn lọ kọ́ṣẹ́ ẹ lọ fi ọ̀dọ̀ àbúra ẹ lọ fi ọ̀dọ̀ àṣẹwó ẹ lọ fi ọ̀dọ̀ àṣẹyún ẹ bá yé ọmọ yín jẹ ẹ rojọ́ rẹ̀ wájú ọlọ́run ẹ mójútó ọmọ yín ọmọ tí ètò lo fóònù ẹ ti gbé fóònù lé lọ́wọ́ ó ti ń da Facebook láàmú WhatsApp ọmọ ẹ ti ń sẹ́ndí píkítọ̀ rẹ̀ sáwọn ọkùnrin ẹ bá yé ẹ̀ jẹ́ yàtọ̀ sáwọn ọmọ tó ti ya wèrè tẹ́kọ̀ ti lóyún láìmọye ìgbà wàláì wọ́n pọ̀ náà ní èyí sọ pé wọ́n pọ̀ àìmọye kẹ́sìsì ẹ̀ ń bẹ lọ́wọ́ tiwa tẹ́lẹ̀ bí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ọmọ tẹ́gbẹ́ ọmọ tẹ́gbẹ́ tó bá tà fún yàn náírà kan yẹ kéèyàn ní mi ìfẹ́ máa mú lọ ọmọ tó ti di kọ̀ǹdẹ̀ ọmọ yúsà ń dán ọmọ tẹ́gbẹ́ ọmọ burúkú gbà ni ẹ̀wọ̀n ìwádìí afẹ́ kú lẹ́ nítorí ọmọ ọmọ ládàradà tó ti sẹ́yún sẹ́yún sẹ́yún irú ọmọ eléyìí ó ti láì mọ iye oyún wà láì mọ ọmọ tó sẹ́yún lẹ́ẹ̀mẹrin ẹ̀ẹ̀mẹrin nígbò ní spiritual attack àìsàn wá ṣe orúkẹ́yà fún most àwọn ọmọ tán máa ń sẹ́yún wọ́n máa ń ní spiritual attack torí pé tí wọ́n ṣe kọjá agbára wọn ó dídí ẹ̀mí náà terminate ẹ lọ most àwọn tán máa ń sẹ́yún wọ́n á ní problem àfi tístic fáàrù bá pọ̀ ọlọ́mọ sí aláṣẹ́yún obìnrin káyọ̀sẹ̀ wọlé ọkọ kò lóyún rí láyé oyún òdò sí la ọmọ gidi ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ẹ̀ mọ́ jìnnà sí àáfà yóò fi wàhálà oyún òdò sí láàrí oyún wá dúró à tí ọba fi gan yẹ kéèyàn tó wò pé ọ̀rọ̀ gẹ́ẹ̀dì kó yóò tiẹ̀ fi ni kò tó bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ odidi èèyàn dúró sí ọlá tí ọ̀sẹ̀lẹ̀ sí orí láyé tọ́ba dẹlẹ́kejì ó lè tún yàtọ̀ díẹ̀ tó bá dé ẹlẹ́kẹta òun náà ti ń di senior colleagues òun náà àwọn olùgbé ah, òun náà àwọn sọ̀tàgé ẹ̀yìn wọn lágbájá sẹ́rọ̀yìn abdullahi ó gbòmí díẹ̀ sẹ́rọ̀yìn abdulhamid kò tiẹ̀ gbòmí pọ̀ sẹ́rọ̀yìn abdulrahim òun fìmí díẹ̀ sẹ́rọ̀yìn ilé ìkéde kan òun náà àwọn sọ sórí. ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọ̀wọ́n nu obì tí ò ní yóò fi kí ni jẹ́ bẹ́ẹ̀ àáfà ó gbìyànjú kọ́ bá rọ̀ fẹ́ dákú ẹbí ẹ má jẹ́ ó dákú torí ọlọ́run ẹ má jẹ́ kí gbogbo ìnáwó ọkọ rẹ̀ gbogbo àwọn iṣu <laughs> twenty one tá a máa kó lọ́lẹ̀ yorùbá ewúrẹ́ tẹ́yìn rẹ̀ ṣe kí ni o tó gba kalabaasi gbogbo àwọn ẹ̀sìn ó tó kó mọ̀tì náà kó gbogbo ẹ̀ lọ ẹ má jẹ́ kó wọ́n já gbó ẹ má jẹ́ ọgbà rẹ̀ torí ọlọ́run kọ̀ wá gbáwẹ̀ kọ̀ kankan nínú Ramadan láàrin kó yẹn náà Ramadan náà ti lọ kò tó rọrùn fún ó tún gbìyànjú pé kí n ti gbàwẹ̀ Monday lónìí kí san yọ kan nínú o Ramadan láàṣẹ àáfà ìgbà tí èdè mẹ́rin wàlẹ́ ẹ̀ ti ń pò yìí sef kó ti try lẹ́yìn awẹ o tó try rẹ̀ o tó rí pé wàhálà èmi tí ì lè gbà àwẹ̀ ó tó dẹ́yìn oṣù mẹ́ta try rẹ̀ a o fẹ́ dákú ìgbà tí rọmọdọ́nà mi o ti dé àáfà o ti bímọ o ti ṣe kí ni o ó ti bímọ o tó lọ o fẹ́ gbìyànjú àwẹ̀ kò gbà ọ̀dà àwẹ̀ ọdún mélòó jẹ́ mọ́ ọ̀dà àwẹ̀ ọdún ọba jàmá o tó gbìyànjú ọ̀dà àwọn ọdún mélòó jàmá ọdún kẹrin ó tó ti bímọ ó tó ti ń tọ́ ọmọ lọ́wọ́ ìgbà tí ìdáná ga bọ́ọ̀lù tó ti wọnú àwọn jàmá tẹ́ ẹ bá wò obìnrin mi ó lè jẹ àwẹ̀ ọdún mẹ́jọ tí ò ní ṣe kí o tí ò ní san sẹ́wàá ó ń àti gbà àwẹ̀ gbà ìyẹn fìdíyàtọ̀n tọ̀ àmọ̀ irú obìnrin yẹn kó fún olòṣì lóúnjẹ ah, àjẹmọ́ sẹ́ni gẹ́ẹ̀tì ìdájọ́ mi báwọn ní kó fún ta ni lóúnjẹ o olòṣì ọlọ́run ti rí i pé ah, obìnrin yìí sọ̀lẹ̀ kó tó di pọ̀ ọkọ gan kò lè mọ́ wẹ̀ sùn náà àrè òkè ṣe problem but àwọn àdámọ́ ọlọ́run dá obìnrin obìnrin ọmọ lóyún bímọ kò di ráwẹ̀ gbà wà ta ni ó wà fún ibo láti mówó tá a fi fólóòsì ló ń jẹ òun gangan lè mú lápò ara rẹ̀ ọkọ rẹ̀ sì lè kàn lọ́wọ́ kí ló jẹ́ àsọ bẹ́ẹ̀ ó ń lóyún ó ń bímọ ta ló ń bímọ fún ọkọ wà á lálímọ̀ òlúdìláwù rísíkù wù náà bìlì màrò ọkùnrin tá à ń bímọ fún ọlọ́run ráwọn bàbá ọmọ tá à ń bímọ fún ìjẹ́ ẹ̀mú ìyàwó àtọmọ ọrùn wọn lọ́wọ́ àtàṣọ tí wọ́n máa wọ̀ jẹ́mọ́ ìtọ́da ni pé ọkùnrin tó bá wà responsible òun ni kó ṣètò fídíà fúnyàwó ẹ̀ torí fóun lọ́gbìnrin yẹn ń bí máa fún tọ́fà àìlẹ́sẹ̀ kí ni o àìlẹ́gbà awẹ̀ ṣùgbọ́n wá rí pọ́kọ rẹ gan tó òun náà ń gbìyànjú ni ó ń struggle ni àti jẹun nínú ilé gan-an alihamdulilayi ni ìwọ sì rè olowo lọ́wọ́ má wulẹ̀ dúró dọkọ rẹ̀ ṣèbí sí ọlọ́run là ń sọ yìí ìwọ náà ṣe fídíà ní owó rẹ̀ kò sí tó burú ń bẹ ìjọsìn ni bó o láàṣì wá máa ṣe tọ́lá àwọn èèyàn máa ń ṣe mistake wọ́n rò pé fídíà ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ fún aláwẹ̀ ẹ fún ní oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ yóò jẹ sàárì àti tọ́ọ̀bù rárá ìtumọ̀ fídíà kan yẹn ṣé ẹ rí fídíyà ní wípé ẹni tó bá júlù sí àwọn ẹjọ́ kan oúnjẹ kan jẹ́mọ̀ kí mo pe o kèé so oúnjẹ méjì o kèé ṣe sàárì tọ́ọ̀rù o oúnjẹ kan kódà dandan kọ́ ni kọjá sí pálawẹ̀ lẹ́gbọ̀n oúnjẹ fún o ẹ jẹ́ mọ̀jà mistake kèé sọ̀ràn yàn kọ́sà jẹ́ pé mùsùlùmí ni ẹ gbé fún ó lè jẹ́ pé ìyá arúgbó kan tó ń bo òtún bá àwẹ̀ mọ́ tí àwọn ọmọ rẹ̀ ti kú àbáwọn ọmọ rẹ̀ ti yìn nù ó lè jẹ́ ìyá arúgbó nǹkan tó wọn ọ̀gbà rẹ̀ lẹ́lọ́ gbé fún ó lè jẹ́ bàbá arúgbó kan tó ti darúgbó tí ọ̀rẹ́ ni tọ́jú ẹ̀ lẹ́lọ́ gbé fún jẹ́wọ́n ṣe tá à ń sọ yé ó lè jẹ́ Ramadan ó sì lè jẹ́ báàdà Ramadan ó lè jẹ́ pẹ́nu àwẹ̀ lẹ́sẹ̀ tó ń jẹ yẹn tágbára rẹ̀ bá wà ó sì lè jẹ́ ẹ̀yìn kíni o ẹ̀yìn àwẹ̀ bẹ́ẹ̀ tó bá lè jẹ́ nu àwẹ̀ ó dáa pọ̀ torí gbogbo sọ́dàkọ̀ tá a bá ṣe nu àwẹ̀ ládàá rẹ̀ máa ń ṣe kíni o ó tó máa ń pọ̀ sí kí láá fi ṣe á wo oúnjẹ táwọn èèyàn bá máa ń jẹ nínú òní módù kan fọjọ́ kan jẹ́mọ̀ kí la pé o módù ẹyọ kan ibo làwọn àfáà ti mẹ́rì àdífì ọkùnrin tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàn ni sàbẹ tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàn-án tó dáràn tí wọ́n ní pé tí ọba lè gba àwẹ̀ kó fún èèyàn sixty lóúnjẹ àwọn àáfàá ní támúrù tí wọ́n gbé wá bànà bí ìjọ náà ó ṣe déédéé múdù sixty ìyẹn làwọn àáfàá ti ṣe istin bá tù pé ńgbà ti gbé fún pé kó lọ́ọ́ fi ṣe kàfàrà ń tó ṣe yẹn bó ti sí pé ọkùnrin náà tọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ ó lò sí ẹ̀ tó gbé lọ́sàn wọ́n tó wá ní kó lọ́ọ́ ṣètàràn ó lóun gan olòṣì lòun òun orí fi tó wá ọ̀wá tó gbé lè kọ́ lọ́gùn fáwọn a jẹ́ pé múdù kan rẹpísẹ́ǹtì kíni o ìjọ kan jẹ́mọ̀ sí ti mo sọ yàbí òye múdù kan nínú ìlú tiwa yìí déédéé agolo méjì àbọ̀ mílíìkì tá a máa fi wọn ráìsì ẹ̀ wá bí agolo méjì àbọ̀ sí mẹ́ta ni bẹ̀t ká approximate ẹ̀ ká ní agolo mẹ́ta jẹ́mọ̀ agolo mélòó agolo mẹ́ta obìnrin tí ó gbà wẹ̀ last year twenty nine ní Ramadan ẹ̀jẹ̀ á ní thirty ẹ̀ tán sí thirty pẹ̀lú agolo mẹ́ta ó máa jẹ́ ninety mix ṣé tí mo gbà ó clear èyí o ní pé agolo mẹ́wàá ló sì wà nínú kíni o kóńgò kan kóńgò mélòó nù jẹ́mọ́ kóńgò mẹ́sàn-án tẹ́ ẹ bá ti ra ráìsì kóńgò mẹ́sàn-án bíi four five nù ọ̀wọ́n ju five thousand ráìsì kóńgò mẹ́sàn-án ẹ lè gbé fún èèyàn kan ẹ lè pín sí méjì kóńgò márùn kóńgò mẹ́rin ẹ lè gbé fún èèyàn méjì ẹ lè gbé fún èèyàn mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta kóńgò mẹ́ta bọ́ bá ṣe wù yín dandan kọ́ ni kẹ́ ẹ sè é dandan kọ́ ni kẹ́ ẹ fata sí dandan kọ́ ni kẹ́ ẹ fepo sí ẹ̀wà lọ lágbára támúrù lọ lágbára torí pé níta nàbí ìfẹ́ pọ́kùnrin náà jọ náà támúrù ni támúrù àìdẹ́ ẹ̀ sè àìfata sí òṣùwọ̀n ní sẹ̀ríà need tọ́ ọ bá ti yọ ohun tó ṣe déédéé múdù yẹn lọ gbé iye ẹjọ́ tọ́ ọ bá jẹ ìwọ́ tọ́ ọ jà ọdún méjì mẹ́ta sọ́run ó ti gbọ́dọ̀ àjọ báyìí ó lè gbà mọ́tẹ́ èkú kèé ṣépè àfi tó tó lè rí gbà ńgbọ̀ bá wọ mẹ́nópọ́ọ̀sì tó bí mọ́mọ́ àbó ti lọ fi gígùn hàn àlàáfíà wá dé tó o bá lè gbà padà gbà á só ti yí ọ ṣùgbọ́n ètò òfin wá jẹ́ pé ò ní ìgbà tó faranira rẹ ọ̀ wá dúró níbi ọ̀rọ̀ Ibn Abbas pé ìwọ obìn tó o lóyún àbí ìwọ tó ń tọmọ lọ tó o lágbára àti gbà àwẹ̀ tó jẹ́ pé gbígbà rẹ̀ wàhálà ńlá ni fọ́ ó lọ́lọ́ ń bá wọ náà rí wàhálà lẹ̀ dí náà yùtí kú náà wò fídíà àtútọ̀ àmì mẹ́sìkì èyí tó fi àmọ̀ kà pé ọ̀dà ìwé ọdún mẹ́ta ọ̀dà ìwé ọdún mẹ́rin ó tún sọ ọjẹ́ ọlọ́run ní gbèsè inú rẹ̀ sì tún dùn wàlẹ́ ọ̀yẹ́ kọ́ ọmọ sọ kọ́ ọmọ sọ kó kọ́ ọmọ banújẹ́ ni látọ̀dọ̀ gẹ̀yìn rétí ti ráyè gbàgbọ́ ọlọ́run ó sì tún sọ inú rẹ̀ tó ń dùn tètè lọ ra oúnjẹ tó bá ti kó òǹbí lónìí approximate ẹ̀sìn kóńgò mẹ́sàn-án káláàwì ọdún márùn-ún lọ jẹ kóńgò forty five lọ́lọ́ rà báwọn lọ́lọ́ one and a half bags sixteen thousand one thousand yánà àdìgbò lọ́dọ̀ wa tó o bá ti ní sixteen thousand ọkọ̀ ra báàgì kan ó tún ní eight thousand ó tún ra kan twenty four ẹ̀yin obìnrin lówó lọ́nà o ara lọ withdraw ara mú atm ẹ̀ tó o bá ti kú òun lé lọ withdraw o lè lọ sí eh, ọlọ́ṣogo first bank wà lóṣogbo challenge àbí wòrò òdì o bá withdraw ó sì lọ ra àwọn olùsìnkọ̀ ládùúgbò yín lọ ṣe kí ni o lọ gbé e fún wọn tàbí kọ́ lọ bá àfa rẹ pé àti gbọ́ fàtà wá lónìí o ẹ bá withdraw ẹ fún mi ní atm yín ẹ sọ password yín ẹ fún mi kí n lọ withdraw kí ni o ààrẹ ọdún márùn sẹ́yìn bí mo ṣe ń lóyún mò ń bímọ fún yín mò ń lóyún mò ń bímọ kọjá ìrìn àwẹ̀ gbà ọyẹ bá mú etí ẹmọ fẹ́ lọ withdraw twenty four ìrìn aláìsí one and a half kéne o one and a half bags ọgbà aládá lọ́dọ̀ ọlọ́run o sì ní dáràmà níwájú ọlọ́run jẹ́mọ́ mo rò pé ti clear àbí ò clear tó bá sì já sí wípé èèyàn fẹ́ ṣe ni ṣẹ̀rí àfáàyè ẹ̀lẹ́ ó ti wò wípé mọ̀jàwẹ́ mọ̀jàwẹ́ táàtì lọ́dún tó lọ mọ̀jẹ́ táàtì lọ́dún méjì sẹ́yìn ọjàwẹ́ sixty mo fẹ́ fún èèyàn mélòó ló ń èèyàn sixty ṣé ẹ wá ríbi tá a ti sọ̀ra nu o ṣé ẹ rí ìwọ́n tó o bá fẹ́ san fídíyà ọlọ́run fún lájẹ́ tí ìfò fídíyà tù tọ̀ áàmù mìsíkì olòṣì lọ́lọ́run ní o fún àṣetọ́ bá fẹ́ ṣètọ́rù fáwọn èèyàn tọ́ ọ bá lọ pe àwọn tí ìjẹ̀mú wọn ò nira tọ́jẹ́ fáwọn ló ṣètọ́rù èèsàn fídíà lọ́dọ̀ ọlọ́run olòṣì wọn ní o fún ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nu tọ́lá já sí pé ní ìsìn irú àwọn wọn tí máa ń tọrọ owó níbi ọjà ọba yẹn àbí bí irú bí ọ̀nà ayẹyẹ àwọn olùsìtàn máa kóra wọn jọ yẹn kọ́nà bá ní kó o lè bá wọn ń bẹ̀ tí wọ́n tó bíi sixty o lè ṣe jọ̀lọ́ọ̀fù tó tó tó nípa gidi kó o tó fi ṣe sọ́dà kọ̀ kó o tó pa bí ẹran kan àbádí àbí tọ́kì àbẹ́jà lọ́ra o tó bá wọn fi sí lórí lọ́wọ́ wá kínní tékèwé àbí kílẹ̀ máa ń pe àwọn akéwọn lọ́ba ara fi ráìsì sí tó tó yẹn sixty jẹ ọba gbé lọ o sì yá fún wọn àtàwọn ọmọ wọn o ti ṣe ń tọ́lọ́ ń fẹ́ ṣùgbọ́n tí ọgbẹ́ lẹ́yìn bá jẹ́ pé wàhálà ni kó tẹ̀sẹ̀ máa wá ata kó máa wá kọrí kó máa wó òróró kó tó máa wówó ẹja èè mọ̀wùlẹ̀ dára ẹ̀ láàmú èè lọ́ra ráìsì tútù kó rẹwà tútù kó ra gàárì kó rè lùbọ́ kó ra àwọn nǹkan tí ó ṣe é wọ̀n èyí fi sú serú ẹ̀ torí pé su ò ṣe é wọ̀n jẹ́mọ̀ sí tí mò ń sọ yìí àbí tó bá sọ dé lùbọ́ ìbàjẹ́ láfún ìbàjẹ́ gidi bówó rẹ bá ṣe mọ́ tó lágbára ráìsì ó lágbára gàárì lọ ra gàrí kóńgò mẹ́sàn-án gbé fólòsì gàrí wà chípà tá a bá ti ṣe léyìí a ti mú ìwọ ọ̀tọ̀ lọ́hùn kú o ṣùgbọ́n ẹ má gbàgbé o wà á ń tẹ̀sùn mú kọ́ irun ńlá kan kọ́ ọgbà àwẹ̀ yẹn gan ló lóore tó bá wá dípọ̀ ọ̀làgbà rẹ̀ ló tó kan kí ni o fìdíà àáfàá ní gbogbo ń tá a wá sọ fún lóyún yìí òun náà láàmú lò fún kí ni o alimoridẹ obìnrin tí ń fọmọ lọ́yàn tí ń tọmọ lọ́wọ́ ẹ rí pọ́bìnrin yẹn ìdájọ́ tiẹ̀ ìdájọ́ méjì ló wà ń bẹ̀ jàmọ́ ìjọ ẹjẹ́ àfarabalẹ̀ torí tọ́lọ́run ìdájọ́ alákọ̀ọ́kọ́ ni pé tóbìnrin bá ẹsẹ̀ bímọ nífàs ẹ̀jẹ̀ nífàs gangan máa ń wá obìnrin tó dẹ̀ ń ṣe nífàs aráàmù ni fóun náà kò gbọ́dọ̀ gba àwẹ̀ ọ̀sẹ̀sẹ̀ bímọ ni Ramadan dé obìnrin mi lè ṣe nífàs ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì twenty days thirty days bọ́yọ̀ pọ̀ ju ogójì ọjọ́ forty days ó lè jẹ́ pé gbogbo àsìkò Ramadan ó ń ṣe nífàásì lọ́wọ́ sẹ́ẹ̀mọ̀ pé nífàásì ni òjò ṣe kí ni òjò ọgbà eyín ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ tí òjò ọgbà àwẹ̀ yẹn tóun náà bá lágbára bí mo ṣe ṣàlàyé ṣáájú láàrin pé ẹ̀jẹ̀ bímọ kan dá ó tọ́jú ọmọ di Ramadan mi tó bá lágbára kó gbà tó bá wá rí i pé kò rọrùn kóun náà wá lo àwọn àdájọ́ tá a lò fọ́kẹ́ ní olóyún ìdájọ́ mi tún ni pé tiẹ̀ ó lè má jẹ́ ní fas ó ti parí ní fas kí rọmọdán ò tó dé ọmọ rẹ̀ ẹsẹ̀ doṣù mẹ́rin ni ọmọ rẹ̀ ẹsẹ̀ doṣù mẹ́ta ó ti parí ní fas bí oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n ọmọ rẹ̀ yìí ó ń tọ́jú ọmọ lọ́wọ́ ni ọmọ kékeré sì ni kèé sọmọ tó ti pọ́dún kan ọdún méjì tó ti gbọ̀yàn lẹ́nu ẹ̀ kéé gbọ̀yàn lẹ́nu ọmọ yìí àwọn àáfàá nítorí ntóbìnrin yìí ìbàjẹ́ náà lọ́mọ ọmọ fà tí ọba ti wá rí nǹkan jẹ ara ọmọ ni ọmọ kílẹ̀sì ọmọ kékeré tó fẹ́ ọmọ ọlọ́mọ léèmọ̀ ọlọ́run fẹ́ ṣe lọ́hùn ọmọ ọlọ́mọ àpariwo ni ìyá ìwà rẹ ní èwo kò lè pa náà gbá náà máa ṣe ọlọ́run nìkan ọmọ kékeré gbá ìwọ ló ń jọmọ yìí kí lọ ní fáàsì lọ́fà ìgbà tiẹ̀ kí lọ́fà jẹ̀mọ́ tó ti di pé kọ̀rọ̀ ọlọ́run ìwọ náà lọ ṣe fídíà èyí ò ní ṣókí lábala tó ní í ṣe pẹ̀lú obìnrin olóyún àtobìnrin tí ń tọmọ lọ́wọ́ kádà dóńbẹ̀hún ìbéèrè tó lè máa wú àwọn míì bóde tá a máa ṣàlàyé ẹ̀ kọ́lọ̀ ń kó jẹ́ agbóyé ọ̀dà dọ́kù tọ́ám obìnrin tí ó ń gbàwẹ̀ lọ òun ni yóò dáná ìfọ́rù fún ọkọ rẹ̀ àti fún àwọn ọmọ irú obìnrin yìí tí yóò dáná ìjó lè tọ́ oúnjẹ wò ọ̀ngbàwẹ̀ tí ẹ̀ kúrò ní pé bóyá ní fáàsì àìdàn kankan báyìí òun ń gbàwẹ̀ ni ṣùgbọ́n àti mọ̀ pé ààwẹ̀ a gbọ́dọ̀ jẹun a gbọ́dọ̀ mu bẹ́ẹ̀ náà sì ni gbogbo oríkèéríkèé ara wa àwọn àáfàá ní òsì tó burú obìnrin tí ó gbàwẹ̀ ó lè tọ́ oúnjẹ wò jọ ń torí ọlọ́run mọ́ torí àwẹ̀ kó o sóúnjọ tí yọ̀ǹda fọkọ rẹ di ojúmọ́ lọ kọ́ àmọ́ ni mo ti dáná mọ́ rí mo ti ra búrẹ́dì àti àwọn tí máa ní muslim ọkọ jẹun lánàá iyọ̀ han oúnjẹ ọmọ náà jẹ oúnjẹ ò níyọ̀ iyọ̀ ò tó ìjẹrin nígbà téèyàn jẹ <laughs> téèyàn ni ọkọ ni ò lè jẹ́ ọkọ wa ama bí sọ̀rọ̀ ó ti complain complain pé arábìnrin wa jojúmọ́ ni nínú kó ọjà oúnjẹ tàbí kíyọ̀ ọmọ ṣe kíni o kọ́mọ̀dùn tí ó ti ya ayọra obìnrin kan tí wọ́n ṣe ráìsì mùsùlùmí ó ti ráìsì two hundred ó ti one fifty sí ó ti dọ́gbọ́n mọ́sálásì kan ó ti jẹ́ <laughs> yóò wá fọ́ gún oúnjẹ ìtí ṣe nù lé kí lọ́ọ̀fà torí pé yóò tó àbí yóò rẹ àwẹ̀ fóònù obìnrin ó ṣe wá tọ́ ìmáàmù máa ẹ̀ nínú sọ̀rọ̀ Bukhari wọ́n dẹ̀ mọ́rọ̀ Ibn Abbas àtọ̀rọ̀ míì náà àwọn aṣíwájú rere kò sí ń tó burú fóbìnrin kó tọ́ oúnjẹ wò bóò ni ó ṣe tọ́ wò àwọn la fi ń tọ́ oúnjẹ wò kìí ṣe stomach kìí ṣe ikùn torí pé náà àbájọ pé ṣe é rí ti ń jẹ́ àwẹ̀ lìmọ̀ dákọlà lẹ́sà lìmọ̀ àkọrọ̀jà ìtọ́wọ inú agbẹ̀dùn wa ìlọ́ba àwẹ̀ kìí ṣe ń tọ́ jáde lórí tẹ́jẹ̀ bá jáde lára èèyàn ní ìsìnbọ́yá bíléèdì yá àyàn lára ẹ̀jẹ̀ bá jáde lára ẹ̀kọ́ bá awẹ jẹ́ téèyàn bá donate blood èèyàn donate blood nínú àwẹ̀ èyí tó rinlẹ̀ jù ní ọ̀rọ̀ àwọn onímọ̀ èyí ò kọ́ ni mọ́sálà àtòní o ìyẹn náà bẹnu tíra tí mo gbé dání gbogbo àwọn tíra tí ń bẹ wájú mi wọ́n ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ téèyàn bá donate ẹ̀jẹ̀ nínú àwẹ̀ kò ba àwẹ̀ rẹ̀ jẹ́ tára ọ̀bá ti ní tára bá ní ó lè lọ jáwẹ̀ nítorí ẹ̀ <clears throat> ó donate ẹ̀jẹ̀ láti ṣèfù ẹlòmíì tí ọba ti múnira dání fún kò ṣe nǹkan kan torí pé jáde lára kò ṣe kí o kọba awẹ jẹ irú ẹ ni pé èèyàn fa kọmú kọba awẹ jẹ ọtọ kọba awẹ jẹ ọyà àgbẹ kọba awẹ jẹ ṣùgbọ́n bá wọnú àgbẹ̀dùn awẹ jẹ eléyìí wàá rè kọ jẹun ọyọ yìí obìnrin ṣe máa ń ọba ara mú kínní ráìsì ń bóyá o ní kan wọn àbọ̀ ara mú ọwọ́ ó kan ọwọ́ ara òkè ah, iyọ̀ tí ì tó ó tún fi iyọ̀ sí i ó tún rò pọ̀ ó tún fi oúnjẹ yìí ti wà delicious ó ti wà highly palatable ọkọ mi lè ṣe kí ni o ó lè máa kó jẹ báyìí àwẹ̀rẹ̀ ọ̀já ó fi ka wọ́n lójú ẹsẹ̀ wàá tú ta àwẹ̀rẹ̀ ọ̀já rárá mọ́jọ ọjọ́ pé torí pọ̀ wàá gbá àwẹ̀ lọ́wọ́ àní pé sí ò sí wàláì oúnjẹ yìí màá ṣe tẹ́sí ẹ̀ ní yá àmọ́ ẹsẹ̀ wa nígbà táwa wà kékeré <laughs> ṣe rí mọ́ ẹ̀sìn wàlẹ́ ọ̀ láìbírẹ̀tì èèyàn àwọn ìyàwó àmọ́ wá ọmọ kékeré kí àdúgbò ọmọ èké tí ó gbàwẹ̀ àbò obìnrin tí ń se nǹkan oṣù tí ó gbàwẹ̀ wọ́n bá ń bi sọ gbàwẹ̀ ah, èmi gbàwẹ̀ ah, ọlọ́run ọmọ wo ni báyìí o ọmọ tí ọ̀tọ́ wá òun ni di of Nigeria limited òun ni ọmọ oúnjẹ yóò ya Rasidi oúnjẹ yóò bá ya Saida ọ̀tọ̀ oúnjẹ wò ṣé oúnjẹ tó ọtọ wò sóò ti gbé mi sọ náà fún ni a ní ọtọ oúnjẹ wò wọn ò ní kó síbi buráìsì kọ́ wá dàsọ fún <laughs> ọbẹ̀ kan ọdọ́gbọ́n sí òní ṣùgbọ́n eléyìí téèsì ni séyìí ọ̀tọ̀ àbí kò tó àwọn àáfàá lọ́dà bí ìgbà tá a fomi yọ nínú àwẹ̀ ni torí pa lè jẹ pákó nínú àwẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá rí pọ̀ mọ́ bó ṣe lè jẹ́ tóbi jẹ́ kó mi ò ní ṣe sẹ́rẹ́sọ́nà ọ̀fun fi ilẹ̀ ṣùgbọ́n téèyàn bá máa bó ṣe ń jẹ pákó nù àwẹ̀ tó jẹ pákó àwẹ̀ rẹ̀ ọba jẹ pákó tẹ́ni taste pákó ṣe kí ni o ó ní taste tó o bá taste oúnjẹ náà tí ìtọ́wò yẹn ọ̀wọ́ náà fún rẹ àwọn kì í ṣe pé ọwọ́ adọ́gán bu omi ẹ̀wà sórun lọ́ba gbé mi àáfà èyí ò lọ́ba àwẹ̀ jẹ o taste oúnjẹ kò sí ní tọ́ba àwẹ̀ jẹ ń bẹ̀ nínú ṣẹ̀ríà ká gbọ́ eléyìí yé bákan náà lílé ti ìró obìnrin baba sọ́lé àlùfẹ́mìn nínú tíra àwọn fatiwu vilija láàlì wàlẹ̀ ìkọ̀rọ̀ tíra yẹn wà wájú mi ń bì tọ́jẹ́ sẹ́rí ìbùlú gbìlìmọ̀rọ̀ mọ̀jáládù mẹ́rin ni volume volume three rẹ̀ òun náà ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n láwọn kan náà àwọn onímọ̀ ní pé téèyàn bá létí ìró ọba rẹ̀ bàbá ní pé eh, kán mẹ́rin wọn wá wọn à lẹ́rìí kankan tí ìró lílé ọba àròjẹ ló ṣẹ̀rí à torí pé tí ìró téèyàn bá lé sójú kìí ṣe pé yóò wọnú òfun rẹ lọ sẹ́ẹ̀rí tó fà ni pé ẹ wo ojú yìí imú ọ̀nà ọ̀fun gbogbo àwọn oríkèéríkèé yẹn lọ connect ẹ rí pẹ́ lómi mi tó bá lóògùn àbòfin nǹkan símú àbòfin nǹkan sétí ó lè máa filẹ̀ lọ́nà ọ̀fun ọba ńlá gbogbo ẹ̀ pọ̀ sáyẹ́nsì bá ń ṣe kan kan kankan ibi tí wọ́n mọ̀ ibi tí wọn ò tó mọ̀ dé ta lọ́mọdé mọ́ ìyẹn làwọn kan ṣèrò pé téèyàn bá létí ìró sójú ó lè gbabẹ̀ lọ síbi ọ̀nà ọ̀fun kọ́ gbabẹ̀ àáfà àbà ṣé tí ìró ni ọ̀wà ní jẹ́ kéèyàn fi ilẹ̀ àwẹ̀ obìnrin tọ́kẹ̀kà wa ni pé wọ́tọ́ ọba ti rí i pé o ò tí ì máa lo nìkan ọ̀bù ifun wọn jẹnu àwẹ̀ kò jẹnu àwẹ̀ àwọn àáfàá lóbìn tí èèbá ṣe kó ń bojú ẹ̀ kọ́ sọ́ra gbogbo oge tó ọba ṣe táwọn èèyàn rí tàbá rújù ni èèyàn ọ̀lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run obìnrin àràmù kọ́ ni kọ́ máa lo pẹ̀fúmù jáde kò dá ẹ mọ̀jẹ̀ ọmọ wa lára àwọn obìnrin tán máa ń ṣe bẹ́ẹ̀ ká ní wọn ọmọ ṣùgbọ́n wọn tó bá jóbi mùsùlùmí má lo pẹ̀fúmù jáde yóò jẹ́ kó o tún look more attractive ọkọjá àwọn ọkùnrin ó tún máa tán ọ wò tó o bá wà nù yàrá pẹ̀lú ọkọ rẹ o lè lo pẹ̀fúmù tó o bá ti fẹ́ jáde o wọ́n sọ pẹ̀fúmù jáde nínú àdìsí obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní wọ́n máa sọ fún ni pé àǹtí zaniya onísìnàníọ́ onísìnàníọ́ onísìnàníọ́ àwọn mọ̀lẹ́kọ́ ọmọ wa rọ̀jò èpè lórí obìnrin yẹn lórí ti irọ́ náà obìnrin tó yẹ pé gbogbo ẹ̀ náà àti gbogbo àwọn ìtàwọn ìtàn obìnrin tó tè ó fi kan síbi iwájú orí báyìí ó tó fi kan sí gbogbo ẹ̀ sẹ́ẹ̀rí gbogbo eléyìí àwọn ọkùnrin tó bá ń rí lára rẹ̀ ó sọ wọ́n dẹlẹ́sẹ̀ ìwọ tí wọ́n náà fi ọ̀ṣọ́ rẹ̀ hàn yẹn ó dẹlẹ́sẹ̀ wájú Ọlọ́run ńlá sí gbọ́dọ̀ sọ ṣe ṣùgbọ́n obìnrin kan ń bo gbogbo ara tiẹ̀ ọwọ́ alẹ́ tí ìrònú àwẹ̀ kò ba àwẹ̀ jẹ́ ẹ̀ ń bá lọ́ba àwẹ̀ jẹ́ òun ni ó mẹ́rin wá nínú ṣẹ̀ríà ọ̀dà alukubula fi nahari Ramadan kóbìnrin kó gba àwẹ̀ ọkọ rẹ̀ bá rárá fẹnu kò lẹ́nu ó kíìsì rẹ̀ lọ́sàn-án àwẹ̀ sọ bá àwẹ̀ jẹ́ kí ló jẹ́ aṣọ eléyìí àwọn àáfàá sọ ń tọ́jú bẹ́ẹ̀ torádìí ìfì ń ti tíyàwó Aisha gbáwà rọ̀dí àlọ́ àníà ó lànà bí àwọn táwọn jẹ́ ìyàwó rẹ̀ a máa kíìsì àwọn lọ́sàn-án àwẹ̀ ó ní o wà húwà amúlákù bí irídì yìí ìyàwó Aisha yẹn ó ní sẹ́yìn rànà bíi ó yàtọ̀ sẹ́yìn o ànábì lẹni tó le control sexual urge ẹ̀ àdámọ́ ara rẹ̀ ànábì lè ṣe kí ni o ó control rẹ̀ púpọ̀ ànábì èsì ẹni tí ó wà kíìsì ìyàwó tí mọ̀ ní yù tí spáàmù ọ̀ jáde lára ẹ̀ àbí mọ̀ sí yù ànábì èsì ẹni tẹ́gbẹ́ láti á kíìsì ìyàwó yọ ọba dì mọ wàláì ọyájá lọ síbi kínní yọ ọba dì nǹkan mìíràn tí wàá di pé àáfà à kínní ìmọ̀ dùdú ìmọ̀ tí ń láta àpọ̀ wò ọlọ́run ó ti understand ọ̀gẹ̀rẹ̀ mo ṣẹ̀ ní travelling ni mo ti mèsì ẹ̀ gan <laughs> kọ́nà àdìgbì àáfà àdáràn ọ̀dáràn sixty ọ̀daràn kàfàrà ìyàwó náà ṣe kí ni o ọ̀daràn bó ṣe kí mọ́sálà míì tó ń bẹ tó bá já sí pé obìnrin wọ́n jẹ́ nípa náà fi bá lò pọ̀ sọ́daràn èyí tó nílẹ̀ jù ní pé kọ̀daràn lọ́dọ̀ náà bẹ̀tọ́ ẹ pọ́n wá láti inú tiẹ̀ náà jíjẹ́ ní pátá míì ni pé òun gan gbìyànjú gbogbo agbára pé wà láìkò ibà àjọkọ rẹ̀ ọkọ rẹ̀ ọ̀lẹ́tọ̀ ọkọ jẹun pa lọ́sàn-án àwẹ̀ pé wọ́n tún sọ pé àgbọ̀dọ̀ mọ́ ọkùnrin fáwọn àfa àwa ọlọ́run ló tinú àwẹ̀ torí pọ̀nà yan ọlọ́run làwẹ̀ lọ́ba di pé àfa àbá ti nẹ́tíwọ́ọ̀kì bá ti ọ̀ ètè disconnect nẹ́tíwọ́ọ̀kì mi àfa <laughs> nẹ́tíwọ́ọ̀kì èṣù lè ti ń bọ̀ yìí o nẹ́tíwọ́ọ̀kì ọ̀daràn lélẹ̀ yìí o ọmọ bó ti lọ fẹ́ pé mò ń bọ̀ ẹ̀jẹ̀ sáré mo fẹ́ tọ̀nà bó ṣe sá lọ kú òun lé nu ńlọ ṣe máa ń lágbára ṣe é rígbà mí ọ̀dọ̀ wa ń bì gbogbo àwọn nẹ̀ka àtà máa ń ṣe ní rọmọdán bọ̀ ewu ńlá ni nẹ̀ka rọmọdán náà ń bọ̀ burú jù anabi ṣàwálì anabi ṣe nẹ̀ka nẹ̀ka ẹ̀yìn rọmọdán dáa ju ti ṣáájú àwẹ̀ lọ má ṣe mistake ní òun náà dá o tí wọ́n fà lọ́dọ̀ tí wọ́n bì ní pé ọ̀rọ̀ àwọn àfa àmọ́ bíá lórí rédíò program ẹ jọ obìnrin tí ò ní yíjú mọ́lọ́sí lẹ́tọ̀ mi kan láti sọ ìwàlẹ́ àbáyẹ tó bí mi àwọn ìbéèrè yẹn ti pọ̀ jù ẹ̀sẹ̀ kìnìún kan lè bá yàn dáná sáré ẹ̀sẹ̀ kìnìún ó ń sìnà lọ́pọ̀ nù ìlú yìí ni obìnrin tí èsì ìyàwó ẹ̀ ní ọmọ bọ́ dáná sáré tàbí kọ́ ọmọ ra bisikíìtì kọ́ ọmọ ọmọ mi sí lóru wọ́n lọ́mọ wàhálà alẹ́ ayé rẹ̀ ká ń bèrè ṣé kìnìún kan ní ọbọ̀ òun dáná sàárì ṣé ìyá ìyàwó ní ọbọ̀ òun gbóúnjẹ wá ìyá ìyàwó rẹ̀ ìyá girlfriend yẹn ìyá ìyàwó rẹ̀ àsọ ń ranù ó ti bá àwọn ọmọ tẹ̀sọ́rọ̀ pé màmá ẹ̀wọ̀ ẹ̀yìn náà náà ọmọ yín tí ò tí wọ̀dọ̀ mi ni o nǹkan kan bó láti máa ṣe sàárì báyìí yọ́ lọ́ máa gbé tọ́ọ̀rù bẹ́ẹ̀ yọ́ máa jẹ sàárì kí oúnjẹ kú jẹ ṣé ẹ rí ẹ ń bá ṣe nìka kùbẹ́ẹ̀lù Ramadan wàhálà àdáwò lè ọlọ́run lọ́la ẹnìkan tó sọ tiẹ̀ fún wa pé wà lẹ́hìn wọn sá lọ mọ́sálásí ni ọ̀ẹ́sẹ̀ ṣe nìka ni bíi ọkọ̀ọ̀sẹ̀ kan tí rọmọdún òde ló ṣe nìka àsìkò tí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀sẹ̀ wà available gan ó gbé nẹ́tíwọ́ọ̀kì ẹ̀wọ̀n náà kéde rọmọdún àsìkò gan ni ọkọ àtìyàwó ẹ̀sẹ̀ máa pé ti làwà bẹ́ẹ̀ ni ó tún máa yọ ìyàwó ẹ̀wù wúwo náà ti yóò tún máa ọkùnrin yìí sí ni o ojú ọ̀nà ẹ̀sẹ̀ ń túbọ̀ díẹ̀díẹ̀ ni o àáfà tí ì bá sànù ọlọ́run ìyẹn lè súnmọ́ra wọn lọ́sàn-án àwẹ̀ ìwọ́n tó bá di pé tò ní káàárẹ̀ tí ọlọ́run tí ì ní kí ọ́nìmọ̀ ọ̀tán lọ́mọ sí ọ́nìmọ̀ rẹ́nu mọ́sálásí késù ọmọ lóyìn lọ́sàn-án àwẹ̀ kọ́mọ̀ jẹ́ pé wọ́n dáràn ìyàwó náà dáràn bẹ́ẹ̀ tó wá pé wọ́n jẹ́ obìnrin pa gbogbo háwà láti kúlàlìmọ̀ háwàlà gbogbo ògbìyànjú lóbìnrin yẹn ṣe pé wàláì kò sí ń tọ́jọ́ ṣùgbọ́n ọkùnrin padà ọkùnrin yẹn padà fọ́ọ̀sì ẹ̀ pé no irú obìnrin yẹn àwọn àáfàá ní ọ̀wọ́ àwọ̀ ẹjọ́ kan ní ọ̀sán bẹ̀tọ́ ẹ̀pọ̀ òun náà òun náà sáré ẹ̀sán ọ̀dà bẹ́ẹ̀ náà wọ́n jọ dáràn ní kàfàrà wọ́n jọ ṣètàràn ní níwájú ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ kúbúlà àwọn àáfàá lóbìnrin ọkùnrin tó bá lè kọ̀ǹtúrà rẹ̀ alùkúbúlà tù kúbúlà tán kíkìsì obìnrin pín sí méjì kíkìsì kan bí ṣáháwà pẹ̀lú àníyàn tó ní í ṣe pẹ̀lú àdámọ́ ara ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀jì wàkúbúlà tó ń bìlà ṣáàwà ìkádẹ̀ ń bẹ tí èsì pé èèyàn tọ́jọ mọ́ sexual ọ̀jì kankan irú èlé tá a ń ọmọ wa sáyè kíìsì àwọn ọmọ wa sẹ́yìn lè kíìsì ọmọ ẹ̀kọ́ máa lo àníyàn rádaràda já sí o lè ara rẹ ṣe pé kíìsì ti èyí tó lè attract rẹ rẹ ọkẹ salamu aleykum ọba kí o sì bá tiẹ̀ lọ even kọjá kó ti sàlùwàlà tán kọba lùwàlà rẹ jẹ tí nǹkan kan ọba jáde lára rẹ ọba bá lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ ìlọ́fà ìwọ tó ọba jóbi kọ́mọ̀ jẹ́ pé èṣù olówó náà fàáfà rẹ tó ọba ti rí pé ó ti ń gbé nẹ́tíwọ́ọ̀kì kí sì ń bọ̀ tó o sì rí pé kò ní tètè gbẹnu kúrò lọ́dọ̀ rẹ ibẹ̀ ni nẹ́tíwọ́ọ̀kì ó ti máa ràn mára wọn ọmọ bó ṣe bí sísítẹ́ẹ̀mù ara jáwọ́ tẹ́sù òfin ní lóyìn ṣùgbọ́n tó bá já sí pé kúbúlà tí ò mú wàhálà kissing tí ò mú wàhálà kankan dání normal rate téèyàn kẹ̀ kiss ọmọ tí ọba tiẹ̀ lọ òun ni àwọn àfáàní ọba rẹ̀ jẹ́ ìkankanu yóò dẹ̀ dáràn níwájú ọlọ́run ọ̀dà alìjìmá báàdà sàhó ọkọ àtìyàwó kan ti jẹ sàárì tán wọ́n parí sàárì níbí ẹja ibi wọ́n ti parí sàárì wọ́n bá wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn mo tẹ̀ tí mo fẹ́ bá ń sàwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ìlú wọn ti ń sọ̀rọ̀ lọ four forty five lù nẹ́tíwọ́ọ̀kì ti ràn mọ́ra wọn díẹ̀díẹ̀ four fifty àáfà àwọn méjì ọba lè kọ̀ntró ara wọn mọ́ alufajari sì yàn lásìkò bí around five ten gbogbo sàárì téèyàn ọba jensen kọ́ da dúró níbi five five oh five five oh eight ọpẹ́ jù kó fi jẹ́ pé yóò níwọ̀nba àsìkò tàsọ́rẹ́ láàrin jíjẹ sàárì àti yọ alufajari eré ni àwàdà ni àáfà hmm, wọ́n bá múra wọn gùn ọkọ àtìyàwó lẹ́yìn sàárì àlùfájàrí ọ̀dẹ̀ tí yọ wọn ò lẹ́sẹ̀ wájú ọlọ́ ṣùgbọ́n gbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àáfà fáìfù ti lù asìlẹ̀ <laughs> àlùfájàrí àlùfájàrí ọ níbi five ten ni wọ́n sá lọ mọ́ra wọn lára wọ́n sá ṣe tí wọ́n ṣe tó fi di five twelve lù mọ́ wọn ní kéne o ọwọ́ àlùfájàrí yọ mọ́ wọn lọ́wọ́ lórí ẹ̀ wọ́n dáná wájú ọlọ́ wọn ọ̀kọ́ láwọ̀ ẹjọ́ yẹn ná wọ́n tó wá san kàfárà èyí ò ti kúrò ní pé kínní ṣùgbọ́n táwọn pàṣẹ fàjáàrí ọ̀bá yọ bá wọn ń bẹ̀ tó fi já sí pé wọ́n parí ní tí wọ́n parí àdìsí ń bẹ lórí ẹ̀ ní o ànábì àmọ́ ìyá wa ìṣà gan ló tún gbà wá ànábì àmọ́ súnmọ́ òun lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán ṣùgbọ́n àlùfàjáàrí ò ní tí yọ ànábì ó wà ní jẹ́nàbàlà àlùfàjáàrí ó yọ wàhùwà jùlọ ànábì òṣàlẹ̀ tó ní jẹ́nàbàlà àlùfàjáàrí ó yọ sẹ́ ànábì ó wà lẹ́ni tó ṣe kíni tó ní jẹ́nàbàlà torí pọ́bìnrin mi ẹ̀yìn kìíní kan àìsàn jẹ́ sàárì tán sàárì òdì sọ́ọ̀pù ọkọ rẹ o tọ́lájà sí pẹ́yìn sàárì lọ́lọ́ ní kí nẹ́tíwọ́ọ̀kì ọ̀ wà so ti yé ní ìsìn àlùfájàrí ọ̀dẹ̀ ṣe kí ni o kò tí ì yọ ó sì mọ nature ọkọ ẹ pé kìí ṣe pé yọ wà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àlùfájàrí ọ̀yọ́ bá yín bẹ̀ kò sí tó àná bí àmọ́ sọ́mọ́ àwọn ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó bá jẹ sàárì tán tálùfájàrí ò ní tí ì yọ ṣùgbọ́n àlùfájàrí ọ̀yọ́ bá lẹ́ni tó ní jẹ́nàbàlà yọ wà lọ yóò sì lọ kí olùfàwọn sàbí eléyìí náà ká gbọ́yé ọ̀dà èyí tí káàfù obìnrin ní ṣíṣe nínú ìjọsìn tán fẹ́ kóbìnrin náà ó ṣe òun ni ọ̀rọ̀ etikaf kéèyàn lọ ìjọ mẹ́wàá tó kàn nínú Ramadan kéèyàn lọ fi kóra ró sí mọ́sálásí nílé ọlọ́run lẹ́ni tí ń wá Laylatul Qadr lẹ́ni tó tún fẹ́ súnmọ́ lọ́hún sí ju the first twenty days lọ. Si sẹ́ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní tó jẹ́ afẹ́ máa sọrú àwọn nǹkan yìí àwọn mọ́sálà kan tá à ń yanjú lónìí ó ti dà ìmọye ó ti dà ìmọye àárín ọkùnrin àtobìn tóbìnrin mi ò rò wípé àfọ́ ọ̀fẹ́ jẹ́ kó wọ́n dẹni ọlọ́run nígbà jẹ́ so orí ọlọ́run àtànàbí rẹ̀ ibi tọ́lọ́run àtànàbí bá fi ọ́ sí ibẹ̀ ni ó sí etí máa jẹ́ kóbìnrin ó soríire táwọn ọmọ rẹ̀ ọ́ nìyẹn nínú ṣẹ̀ríà obìnrin lè ṣe itikaf yálà ọjọ́ lọ́mọge àbọ̀jẹ́ tó ti wọlé ọkọ ṣùgbọ́n májẹ̀mú wà ń bẹ̀. májẹ̀mú alákọ̀ọ́kọ́ obìnrin tó bá fẹ́ lọ ṣe itikaf yóò já sí pé ọmọ ra kúò níbi ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ nifas ẹ ra àwọn obìnrin mi nígbà tá a fi máa ṣe itikaf mosque àríṣekọ́lá ẹ ra àwọn obìnrin mi wọ́n bẹ̀rẹ̀ itikaf tí wọ́n bá ti á nírun wọ́n wà dúró síbi ẹ̀yìn mọ́sálásí àríṣe kọ́lá torí ìsàárè ọ̀fẹ́ àti ìtọ́ọ̀bù kíni o sébà náà wà ló sì wá tó nù ní. ee kọjá kó o gbẹ́rù kan ọmọ ẹ lọ lé yín ó bẹ̀rẹ̀ ìtìkáàfù ní Ramadan twenty Ramadan twenty three orí menstruation rẹ ìjọ mẹ́ta ló sì fi máa ń ṣe ó bẹ̀rù rẹ ọmọ ẹ lọ lé ọlọ́run gbàjọ mẹ́ta tó ṣe Ramadan twenty seven ó tó ti mọ́ra tó padà sí mọ́sálásí èèyàn máa fi ẹ̀jẹ̀ haidọ̀ àbí wọ́n tó ojóbìn yẹn jẹ́ ní fáàsì ń bẹ lára rẹ̀ èyí máa fi ṣe yìí ti caf yóò já sí pòbìn tó mọ́ra tí òun torí pé tẹ̀lifífìlì mọ́sáájì kí mọ́sálásí ká máa jẹ́ kẹ́gbìn ọ̀wà ń bẹ ẹ̀ṣẹ̀ ńlá ni wọn ò fẹ́ kírù wo obìnrin bá ń kọ́ lọ ṣe yìí ti caf ìyẹn jálá kọ̀ọ̀kọ́ ẹlẹ́kejì obìnrin tí yóò bá lọ ṣe yìí ti caf ó gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ tó bá jẹ́ ní tí ìwọlé ọkọ rẹ̀ jàmọ́ ẹ̀jẹ̀ agbáàrin iye dáadáa obìnrin tí ó ṣe itikaf tó bá já sí wípé èyí tó ti wà nílé ọkọ ni kìí ṣe pọ́ fọ́ọ̀sì ara rẹ̀ lórí ọkọ rẹ̀ o obìnrin míì ọkọ sá ti gba kámú kí la tó fẹ́ ṣe àwa ti dìyàwó àwọn ṣe kí ni o wọ́n ti dọkọ máa lọ́wọ́ wọ́n ní kóbìnrin ọgbà yọ̀ǹda ni wọ́n àní kọ́ dágbére gbogbo wọn obìnrin tọ́já sí pọ́ ọmọ ń dágbére fọ́kọ o si nínú obìnrin tí ó wà lùjẹ́ náà lọ́dọ̀ ọlọ́run àdìsí tí mo kà lẹ́ẹ̀kan náà ni wà á tọ́ at báàlà ha ọ máa tẹ̀ láti ọkọ rẹ ni kìí ṣe pé ọ máa pàṣẹ fọkọ obìnrin máa ń gbà yọ̀ǹda kìí ṣe pé máa ń dágbére ó ti múra tán mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ń bẹ̀rù kí lọ́kọ́ wì ó dàbọ̀ sẹ́ẹ̀mọ̀pọ̀ dágbére nu obìnrin gidi mùsùlùmí ìwọ tó máa ṣe bẹ́ẹ̀ náà èé obìnrin gidi lọ́dọ̀ ọlọ́run ọgbà yọ̀ǹda ni bọ́yá nǹkan wá lójijì o ti múra tán ọ̀rẹ́ mi ń bẹ̀ nǹkan báyìí fẹ́ lọ ní yọ̀ǹda fún mi kí n lọ sẹ́yìn pé kí ti conclude wá ní fún ọ padà wàlẹ́ ọ padà nulẹ̀ ni obìnrin gidi fún ọ sọ ọ́rọ́ kan a máa tẹ̀sí ẹ̀yin obìnrin wò ń fún ọmọ lọ ìwà lẹ́yìn mo gbàgbé kí n sọ fún yín láti jẹ ẹ̀dógún ni a ní ọ̀sáyè ẹn tó bímọ nǹkan sáyè ọ̀lọ́ bí súná ọmọ lónìí wàlẹ́ òbí gidi kí ló yẹ kó ṣe kìí ṣe pé kó padà nìkan lọ bọ́ aṣọ rẹ kọ́kọ́ rẹ ọmọ pé o ti gba ń tọ́ sọ yọ wàá lọ sórí bẹ́ẹ̀dì yọ ọmọ wa kùn ẹyin náà lásọ ní ìsìn tó bá yá téèyàn náà bá wá bímọ tí wọn bá ráwọn èèyàn ń wọn ò ní wọn ráwọn èèyàn ń bẹ ìtumọ̀ ní pé tọkọ rẹ sọ kò ṣe kí o èèso mi gidi kọ̀tí ọlọ́run ó tún wá lọ́ọ́ kùn ìtọ́wọ́ kan ní wípé ẹni bí ẹsẹ̀ ni mọ́ lọ kò sé kí ni o kò tẹ́ mi lọ́rùn o mo gba kámú ni o obì gidi è ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ gbà yọ̀ǹda tẹ́lẹ̀ nítorí ẹni pé kọ́ ọ̀dà gbére bọ́kọ̀ rẹ kó ní ọ̀dà bò obì gidi kọ́ yẹn obì gidi máa ń gbà yọ̀ǹda ni sáré ibi tó le dé sàmì kí wá sí là ń ṣe ìdíyèsí obì gidi kọ̀ yẹ kọ́ wà ń bì kọ́kọ̀ rẹ mọ̀ pọ̀ wà láyé tó rò ọ kèé ṣe pé ọ̀dà gbére ó ti gbà yọ̀ǹda wá sí àwọn obìnrin kan bẹ ayétòrò sátidé alákọ̀ọ́kọ́ nú àwẹ̀ o mo fẹ́ lọ o ó tó dàárọ̀ yìí ìwọ tọkọ rẹ ò sí lé ó pe nọ́mbà rẹ̀ ó ti fọ́ ọ níyọ̀ǹda bẹ̀ láti ran létí tó ló jẹ́ pé ìwọ ọmọ kọjá pé dọ́yìn wọn ń bọ̀ wálé sàlámù àlékún àfa o wáàsí tí mo gbà yọ̀ǹda rẹ̀ ń dí òní òní ni o níbi ayétòrò aago mẹ́wàá wọn ni wọ́n bẹ̀rẹ̀ o so ó ní kò sí wàhálà inṣàlá ọba ní ìyọ̀ǹda fún ọmọ o ẹnìkan bá mi kó wọn bọ̀ só ti yé two hundred thousand ìjọba ń gbowó yẹn lẹ́ o ọ̀ ńgbọ̀ bá ìwọ bá dúró dóńtàn odúodò ń tàn aago mọ́kànlá ó ń tàn òde aago méjìlá ó ń tàn òde wàhálà ìfún ti bẹ́ẹ̀ lọ wá sí o ò ní wá wá sí ìjọ náà. ètò òpèsè ni pé kó ọkọ̀ rẹ ṣé mo lè gẹ́ẹ̀tì nọ́mbà onítọ̀hún ọ̀sẹ̀ nọ́mbà rẹ̀ sàlámù àlékún wọ́n lẹ̀ ń kówó bọ̀ èmi nìyàwó bàbá oní Nokia wọ́n lẹ̀ ń kówó bọ̀ ẹjọ́ ìmọ̀ bí aago mélòó lẹ̀ ń bọ̀ ni ọkọ ẹni ọ gbọ́dọ̀ lọtẹ gbowó tán bá mi kó bọ ò ní lọ náà nínú sẹríà sẹríà là ń sọ yìí o kì í sọ̀rọ̀ fẹnu o jẹmọsẹ tá à ń sọ yé ṣùgbọ́n obìnrin mi kè é gbà yọ̀ǹda àwọn ẹ̀yà àtànà ní tí wọ́n ṣe lálùbáríkà táwọn ọmọ wọn lálùbáríkà àwọn ọmọ ń gbà yọ̀ǹda ni ìwọ obìnrin tó bá fẹ́ dàbí àwọn yẹn náà máa gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ bó o ṣe wá wà wá sí ọlọ́run bọ̀ wá wá sí pápá parí wá lẹ́yìn mú bá ń sálámà síra yín gbà wọ́n ní umu kan bí wọ́n sàlẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ àlọ́bẹ̀ ó tó bẹ́ẹ̀ kọ́ lọ ọ̀ lágbára kọ́ lọ́nà ṣẹ̀ríà tọ́ ọ̀bá lọ ó pọ̀kọ̀ rẹ tí nọ́mbà rẹ̀ ọ̀bá lọ padà nù lé wá sí lọ gbà yọ̀ǹda ọ̀ gbà yọ̀ǹda pẹ́ lọ kí umu Samsung tó bí kíni o itel ọ̀ gbà yọ̀ǹda eléyàn ibi tọ́ sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹ tírẹ́nì àwọn ọmọ yín tán ti ń bàlágà bẹ́ẹ̀ ibi ọmọ yín dágbére pọ̀ òun lọ lé eke kọ́mọ̀gbá lé eke lọ bòmíì kọ́ máa bọ̀ wálé straight tí ọba gbalẹ̀ kéwù lọ bòmí kó kú ẹ̀yìn tẹ́ ẹjọ́ bí ẹ̀ tó bá ní lo fóònù tí ọba lo fóònù kọ́ máa wulẹ̀ lo bòmí kọ́ máa bọ̀ wálé àyàfẹ́ yìí tẹ́ ẹ bá ti fún un ní general permission tó bá ní pé wàá sí ń bẹ níbi báyìí mo yọ̀ǹda fún ọ lè lọ tó bá já sí pé nǹkan báyìí o lè lọ tó bá jẹ́ fámìlì bàbá rẹ báyìí o lè lọ tó bá jẹ́ fámìlì ìyá rẹ báyìí o lè lọ ìwọ tí wọn ò bá fún nírú permission yẹn ilé eke ń lọ dágbére ọwọ́ adélé ké wọ́n lọ́mọ kíláàsì yìí kan ṣe nìkáyì só ti yé ní ìsìn ìwọ náà bá ní kẹjọ lọ bí nìkáyì èè sọmọ gidi ọ dágbére nìkáyì fáwọn òbí ẹ ilé ké lọ dágbére wàláì ọmọ tó bá nírú tírénì yẹn kò ní ní pọ́blẹ́mù ilé ọkọ ibi tó bá dágbére tí wọ́n sì fún yọ̀dá rẹ̀ ni ó ṣe kí ni o ibẹ̀ ni ó lọ jama obìnrin tí ó lọ ṣe itikaf inú ọkọ rẹ̀ gbọ́dọ̀ dùn kì í ṣe pé àáfà ẹ fẹ́ ẹkọ yìí lọ itikaf lọ́dún yìí o sẹ́mi ọdún kẹẹ̀ẹ́dógún rẹ̀ tí mo ṣe ìtìkáàfù kẹ́yìn kí n sì tó fẹ́ yín níjọ́ mo ti fẹ́ yín ìráyè ìtìkáàfù mọ́ ẹ̀yẹn lọ bá àwọn ọ̀rẹ́ mi nígbà ọlọ́mọge èmi ò lè má lọ èmi tẹ́wọ́ lọ́ngbà ọlọ́mọge náà kí lẹ́ lọ́mọ ẹ̀sìn ọlọ́mọ bráùsì náà ni ẹ̀wọ́ àfa ìṣẹ́ra àfa ní ìsìn so ti yọ. sincerely yours kéèyàn bẹ̀rù ọlọ́run ṣẹ̀rí àyọ̀ǹda fóbìnrin kọ́ lọ ṣe ìtìkáàfù tí ọba ti sí nínú àwọn ẹ̀jẹ̀ tá a sọ yẹn bàbá rẹ̀ tọ́bájọ́mọ tí èwọlé ọkọ yóò yọ̀ǹda fún un tó bá jẹ́ ní tó ti wọlé ọkọ ọkọ rẹ̀ gbọ́dọ̀ yọ̀ǹda àáfàá nílò yìí ti káàfù rẹ̀ kò tán wá gbọ́dọ̀ mú dọ́rọ̀ ìnira tó ju àǹfààní tó máa rí bẹ̀ lọ jẹ́mọ́ ẹ̀jẹ̀ ẹgbọ́n mi yé dáadáa o ó fẹ́ lọ ṣe yìí káàfù ọkọ rẹ̀ ò sí nílé ọkọ máa ń tráfù ó dijọ́ ọ̀túnú ààrẹ káàfáà tó dé ọdẹ ti bí àwọn ọmọ obìnrin tán ti dàgbà àwọn ọmọ obìnrin yẹn wà nílé àtàwọn ọmọ ọkùnrin kéékèèké àwọn yẹn ni wọ́n mọ̀ dáná sàríf tọ́ọ̀ so ní káwọn ó dúró nílé ìwọ náà ó dé láàárọ̀ ọjọ́ ọdún ìgbà tó èdè e wọ́n ti rẹ́pù àwọn ọmọ rẹ̀ orí ibú tó bá pàdé ju tó ọlọ́ọ̀lọ́ ṣe ní ìtìkáàfù lọ wọ́n ti mọ̀ pé bàbá àwọn òkú sílẹ̀ ìyá wọn náà sílẹ̀ àwọn tó sì ti ń sọ wọn tẹ́lẹ̀ páwọn ọmọ yìí ti wọjú ṣé lásìkò táwọn ẹ̀wà láìlú burúkú láwàá yìí o ẹ má fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ọmọ obìnrin o àwọn èèyàn wọ́n ń bayé àwọn ọmọ obìnrin jẹ́ lásìkò tá a wà yìí irrespective of bóyá wọ́n ṣẹ̀sìn àbí wọ́n ṣẹ̀sìn kódà àwọn míì tí wọ́n ń gbáwọ́ ẹ̀sìn wọ̀ wọ́n ń fi ẹ̀sìn ṣe aburú pẹ̀lú àwọn ọmọ obìnrin tán ń bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ lọ ọlọ́ọ̀lọ́ ṣe ìtìkáfù ńgbà tí èdè wọ́n ti bayé àwọn ọmọ rẹ jẹ́ kí láǹfààní ìtìkáfù ọlọ́ọ̀ṣe ìtìkáfù lóòótọ́ ó sì ti mọ nature àfa rẹ pé jojúmọ́ ni ọlọ́run dá tó pé pọ̀ kò síjọ́ kan tí èsì kódà àsìkò tó bá gbẹ́jú rẹ̀ báyìí wàhálà máa dé fún ni ni ọmọ lọ́mọ pílò ní ọrùn wàhálà ìlú kíni ilé ìwọ lọ tí ọmọ kàn gbogbo bá nẹ́tíwọ́ọ̀kì máa wà àfàìlébù ìgbà tó èdè ní tìkáàfù àáfà rẹ̀ ṣèṣìn nánú rọmọdán ọkẹ́ yọ̀ǹda fún ọkọ̀ tẹ lọ́rùn àǹfààní tó rí bí ọ̀gbọ́dọ̀ já burú tí tó bá wá rí bẹ́ẹ̀ ìtọ́ wa dáa jù obìnrin tó bá fẹ́ ṣe yìí ti ká kóun àtọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ọjọ́ máa lọ. tó bá wá já sí wípé ní ọ̀rọ̀ rùn kọ̀ rọrùn kí gbogbo yín ọmọ ẹ lọ bóyá àwọn ọmọ tí ètò ṣe yìí ti ká fún wa ń bẹ ńlá tí ń sọ fẹ́yìn obìnrin ìtọ́ dáa ni káwọn ọkọ yín ní kọjá ìyàwó kan ẹ fẹ́ ẹ kọ̀ wà láì máa sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́ tó jẹ́ pé ìyàwó kan ni àìmọye problems ló ń bẹ́ẹ̀ bẹ̀ fún yín wà láyé náà mi gbà mo sì mọ tí mò ń sọ kódà kẹ́ ẹ jẹ́yìn nìkan lọ́dọ̀ ọkọ yín tọkọ yín ọ̀bà tí ìlàgbára iṣu mi nìyẹn ṣé ẹ rí fámìlì tẹ́ bá ti pé méjì mẹ́ta mẹ́rin ìwọ gan ráyè ṣe tọ́lọ́ ìwọ gan fọkàn balẹ̀ ìwọ ti lọ o ti bá dáwà kan lọ ìyàwó ti rí ọmọ tọ́jú àwọn ọmọ rẹ ọfọṣọ yọ̀bọ̀ ọka ọkẹ́ mọ́ lára ẹ̀yin obìnrin ibẹ̀ lóore wà fún yín wàláì oore ń bẹ́ẹ̀ mẹ́tọ̀ pọ̀ fún yín ẹ̀yìn kẹ́ ẹ̀ gbà ni kọ́lọ́ ìkọkọ̀ rẹ níyàwó méjì mẹ́ta ní ìsìn kí ni wàhálà alẹ́ ayé àwọn ọmọ rẹ tán dàgbà àtàwọn tó kúrú ìwọ lọ́mọ mọ mẹ́ obìnrin tó jẹ́ pé láàrin tí káàfù jọ mẹ́wàá kùránì márùn-ún ni ó parí kùránì kan jọ méjì ni wàhálà ìwà dúdú oore èyí ó ti ṣe kálù oore wo ní bẹ láyé sóore wàhálà tá a jẹun téèyàn ọmọ téèyàn ọmọ gbin sálángá ore wo ní bẹ láyé sọ fún mi ná mọ́tò téèyàn ra mọ́tò tí mọ́tò ò ní fọ́ọ̀tì tọ́wọ́ àwọn tí ọbọ̀ ọ̀tì tó ní rí ore wo ní bẹ láyé ó fi wá lùjàn náà wàhálà lùjàn náà tọ́já sí pé a máa jẹun ọ̀fẹ́ a máa mumi ọ̀fẹ́ sọ a ní àní ṣe nǹkan oṣù àní lóyún àní bímọ gbogbo nǹkan àlùjá náà wà láì rọrùn lọ́ba dé fámìlì tẹ́ ẹ bá ti pọ̀ àáfàá yín níyàwó méjì mẹ́ta mẹ́rin wà láì tì ká fúrọ̀rùn bẹ́ẹ̀ jàmọ́ ẹ kẹ̀ máa pinni pé ẹ mọ tí wọ́n ṣẹlẹ̀ umu nọ́mbà one àwọn ni wọ́n ṣe tì ká fúrọ̀rùn ẹ̀bẹ̀ lọ́n fún gbogbo wa bọ̀ umu ṣe é ti gbọ́ kódà ẹ̀ tó lọ́ mọ́ tó bẹ̀wò lásìkò yìí tì ká kò sẹ́yìn sáàdúrà fún wa ẹ̀ tó máa bá ara mílíkì lọ ẹ mọ̀ lára five alive lọ́jọ́ fún ẹ̀yẹpẹrẹ ayé Hollandia yogurt yóò lè máa rántí sàdúrà fún yín ní kíni o itikaf ẹ ti mọ̀ pé ẹni tí ó tọrọ fámìlì yìí lọ́dún ó ti lọ fún kíni o itikafu kódà tọ́lọ́n bá bóyin láṣìírí gan wúmúra àwọn kan lọ sí wúmúra lọ́dún ìnáwó fámìlì yín àwọn kan ó dùn lé wọn mọ̀ mójú táwọn ọmọ ẹ gbọ́ mi yé ó tó dọdún mi àwọn mi ò tó lọ sí wúmúra tẹ́ ẹ̀ bá lágbára wúmúra àwọn kan lọ sí itikafu lóyún ẹ máa pínra yín ó jẹ́ pé ìyá bàbá kan ìyàwó kan náà àwọn ọmọ ọkàn yín ò ní balẹ̀ sẹ́ẹ̀sì ráwọn ọmọ jẹ́ ń sọ fún ọmọ trọ́ọ̀sì ọmọ rẹ pé ọmọ mi ti ákùrà nísòrí ọmọ mi ń lò jáàbù ọmọ yára wọ́n wà prone to satanic temptation àwọn ọmọ yára kó fáírọ́ọ̀sì lásìkò yìí àwọn ọmọ tán dúró nù yàrá rẹ tán ti kó fáírọ́ọ̀sì látara Facebook mélòó lè yàn ọ́ kà náà rẹ pé Facebook náà fi ń gbà àwọn ọmọ rẹ kúrò ní ilé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sọ́mọ rẹ làwọn èèyàn ti mọ̀ lórí Facebook kò sí kúrò yàrá rẹ ọmọ tó fi ilẹ̀ nù pé yóò eh, my father and mother are now at itikaf e èyí tó ti ń lé kí ó di pé wọn sì ń lé yọ wà ara rí ìtàn òun náà ni ọmọ tó dàgbà nínú fámìlì àwọn àbúrò ti sùn tiẹ̀ ó lè ba ayé ọmọ rẹ jẹ́ kó o tó dé tọ́lọ́mọ rẹ yàrá lọ́wà gbogbo ohun tí ṣùgbọ́n mọ̀ mí ìkọ̀gbọ́n gbogbo nǹkan lè wò sórí íńtánẹ́ẹ̀tì àwọn tí mọ́nítọ̀ rẹ̀ náà máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n kẹ̀sí láburú èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ̀ ńkọ́ láwà torí náà obìnrin tí ó bá ṣe yìí ti káàfù kọ́ gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ o tọkọ rẹ̀ bá fún láṣẹ kọ́ lọ tí ó bá ti fún láṣẹ tó bá lọ ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ́ níwájú ọlọ́run ọlọ́run sì nígbà yìí ti káàfù rẹ̀ ká mójútó gbogbo eléyìí ní ìparí sẹ́ẹ̀rẹ́ àwọn nígbà tẹ́ ẹ bá ń béèrè a máa sọ ṣùgbọ́n mo fẹ́ fúnra mi nínà sí à àtàwọn tá a jókòó ṣe é rí Ramadan ìtọ́lọ̀ ń fẹ́ fi ṣe ni pé làálàkùn tàkù ká lè bẹ̀rù Ọlọ́run tí Ramadan bá lọ àwọn ìbẹ̀rù Ọlọ́run tá à ń ṣe yìí ẹ̀jú ó tún máa tẹ̀síwájú gbogbo wa là ń gbá àwẹ̀ tí Ramadan bá lọ àwẹ̀ Monday Thursday kọ̀ lọ́ọ̀bì kankan à ń ṣe náà fílọ̀ òru báyìí tí Ramadan bá lọ kò lọ ibì kankan Quran tí Ramadan bá lọ ẹjẹ́ a máa tì láwà ẹ rí gbogbo àwọn obìnrin tán máa ń sírílẹ̀ ládùúgbò wa ní ìsìn wọ́n ti ń lò jáàbù àtọ́jọ́ ń ká sámú tí Ramadan náà bá lọ mọ́ máa sí yàlẹ̀ ẹ wọ àwọn ìyá wa ńlẹ̀ Yorùbá wọn ó lò borùn ìdínkù gbogbo àwọn aṣọ wọn wọṣọ tó dáa ìwọ tó ọba tí ìlágbára kọ́ ọdẹlẹ́ àkó bojú jẹ́ kí ìjáàbù rẹ ọmọ balẹ̀ dáadáa tó ọba tó ń lágbára kọ́ ọmọ lo glove tó lò ó sẹ́rí gbogbo ń tá a bá ṣe nítorí ìtọ́lọ́run à ní rìgírẹ́tì ẹ̀ ká sì gbà pé ọkọ wa ò lè san wá lẹ́san bàbá wa ò lè san wá lẹ́san ìyá wa ò lè san wá lẹ́san torí wọn àlálùjá náà ẹnìkan tó lè san wá lẹ́san lẹ́ni tó bá ní kápá lórí àlùjá náà àti iná táwa ló ń tọ̀hún Allah ẹ wá jẹ́ ká lékún ìbẹ̀ lọ́hùn nínú Ramadan ká bẹ̀ lọ́hùn lórí ara wa lórí ẹbí wa lórí orílẹ̀-èdè wa lórí ẹ̀sìn wa kábẹ́ ọlọ́run fáwọn mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé gbogbo eléyìí ara ń tọkàn wá ni kádẹ́ jìnnà sẹ́sẹ̀ rọmọdọ́nà kìí ṣoṣù à ń wo fídíò à ń wẹ̀yẹ ayé ẹran yóò ṣogbo òbúkọ dúdú rọmọdọ́nà kan kìí ṣoṣù à ń jó káàkiri rọmọdọ́nà kìí ṣoṣù ranù oṣù ìjọsìn ni ká wá ṣe wàhálà lórí àti ṣe kò ń gẹ́ láìlátùlù kọ́dìrì láìlátùlù kọ́dìrì àárín Ramadan twenty one sí thirty ló máa ń wà ìjọ wo ló jẹ́ ọlọ́run nìkan ló yé jẹ̀mọ́ ẹ̀ mọ̀jà àwọn àáfàá kan fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ṣé ẹ rí àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wọn gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n tó ba ọ̀run wọn jẹ́ láyélátún lè kọ́ dírì ò nídìí pósítà gbogbo ẹ̀yin tí wọ́n máa fi pósítà ẹ̀ tọ́wọ́ sọ pé àáfàá kan lọ́ta ko àwọn àwọ̀ à ń sọ ń tá a rí inú tíà ni o ò nídìí pósítà gbogbo láìlátòlè kọ́dírí pósítà ìjẹ́ ẹ̀mú lọ́wọ́ à ń bẹ̀ kìí ṣe torí ìtọ́lọ́hún láìlátòlè kọ́dírí gidi ládùúgbò yẹn wà àfa àtọmọkùnrin àánẹ̀ kà dáadáa tó lè ṣe náà fìlà kẹ́ ẹ ti máa jí bí aago ka aago méjì kẹ́ ẹ ṣe náà fìlà tó gùn tí ò nídìí chairman láìlátòlè kọ́dírí ò nídìí chairman kò nídìí chairlady kò nídìí lecturer kò nídìí èmi látijọ́ tí mo ti gbọ́ yé èèyàn ò lè pè mí láyé tí màá lọ bọ́ lọ fún láyélá tó lè mo nífẹ̀ẹ́ lẹ́kṣọ̀ pọ̀ kí n máa ṣe wáàsí ara ọ́bì mi nù ọwọ́ àánú sí fi mi kí n máa ṣe wáàsí kí ara tí mo nífẹ̀ẹ́ pọ̀ ni kí n máa kọ́ ọmọ mo lè kọ́ ọmọ kú ara tí mo nífẹ̀ẹ́ ni mo sì máa travel pọ̀ mo ẹ̀sẹ̀ reduce travelling mi ni kò sí tẹ́lẹ̀ kọ̀fẹ́ ọ̀sẹ̀ kan tí ìní travel ṣùgbọ́n torí àwọn nǹkan kan mo reduce travelling mi so orí mo sì ní kí n máa ṣe wáàsí tó tọ́ ọ bá pè mí fún láyé látùlẹ̀ kọ́dírí lecture mi ní wá àsìkò tó yẹ kébì fún máa ṣe lọ́wọ́ wá àsìkò wọn ni ń ṣe lásìkò òru wọ́n ní kí n ṣe lọ́hùn ni àsìkò tó yẹ kí àwọn splash fm pè mí láti àwọn ó pè mí lóru kí wọ́n bá wọn yàn èmi èèwà ìwà ìwà wà studio lóru èmi ò ní ráyè ṣe lọ́hùn tó bá jẹ́ pé jọ̀yẹn ni látòlè kọ́ dírí lọ́wọ́ splash fm ẹ dira yín mú àwọn kẹ́lá tó pẹ̀lú kí a bá wọn ṣe wá sí lóru àwẹ̀ àwọn èèyàn máa live program wọ́n pọ̀ rẹ́ mi kan tó lọ kódà wọ́n pọ̀ rẹ́ mi kan látẹ̀rù wa òun náà wà mo ọ̀wà wà lẹ́mu ìwà ẹ̀dira mo nífẹ̀ẹ́ kí n máa ṣe wáàsí pọ̀ ṣùgbọ́n àsìkò òru èmi èbá wáàsí òsì lóru ìjọsìn kódà tí n bá dé ìjọsìn ṣe kí n ara kákò òórùn kò mí kí ara máa dọ́gbọ́n sí hashtag àfúlà kí n sọ lọ́wọ́ tẹ́mi lọ́rùn jí kí n wá lọ́mọ tó jọ lọ. gbogbo láyàtò lè kọ́ dírí oní pósítà oní alága àbẹ̀rẹ̀ alága àbúrò kò sí ní tọ́ba dé kí lọ́ba dé jàmọ́ owó lásán ni wọn ò ní ẹyẹn chairman láyàtò lè kọ́ dírí wọn ò ní ẹyẹn chairlady kò nídìí ẹni tí ọkà kùrà ní ìbẹ̀rẹ̀ kò nídìí àdúrà parí kò nídìí ta ní ọkọrin ta ní ọkọ ọmọ díù eh, eh, eh, ló ń donation tẹ́ ẹ bá fẹ́ gba donation lọ́wọ́ àwọn yẹn wá sí là ń ṣe yìí ó sún mẹ́ka tó parí kan gba donation lọ́wọ́ yín kò sí tó burú ńbẹ̀ owó náà fi gba tẹ́ǹtì owó náà ìgbàga owó náà fi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe tẹ́ ẹ bá fẹ́ bọ́ọ̀lọ́ àwọn yẹn ẹ organize Ramadan lecture àmọ́ ṣùgbọ́n ẹja nìyẹn yín ọ̀dà àwọn tó organize eléyìí fẹ́ ṣe wáàsí fún yín ní ọ̀jẹ̀ kan lọ́pàá àfáà tí ọmọ dá wá kà wá fún yín àfáà tó yẹ pé yọmọ wá sọ̀dí wúkẹ̀ tí a ní pé ah, owó tí yín kọ́ ń wo tí ọmọ ní ìyá ẹ̀yin náà mọ́wọ́ wọn wáàsí píọ́lè ṣùgbọ́n gbogbo tá a ṣe ń ṣe léyìí àwọn èèyàn bẹ tọ́jẹ́ pé nǹkan wà áfítà ní owó àpò yín wọ́n wà jẹ́ kẹsàlùjẹ́ náà nù nígbà bá wá yín àwọn èèyàn wọ́n wà jó lọ wọ́n dà gbogbo ẹ̀ àwọn èèyàn wà á ṣe kò ń gẹ nǹkan míì yàtọ̀ sí láyé látò lẹ́kọ́ dé òru wá pàtàkì inú àwẹ̀ àwọn kan náà ń bẹ lóru ohun èsùn from one station to another wọ́n mọ̀ béèrè question wọ́n mọ̀ ẹ̀bùn náà fẹ́ jẹ lóru ẹ̀bùn ọ̀dọ́ ọlọ́run jẹ̀bùn lé ayé lọ a máa gbogbo rédíò kò ní í ṣe náà fìlà kankan gbogbo sẹ̀mí ayé yóò mọ̀ túnú sílé yóò pè yóò fẹ́ ẹni náà tó pè láì yóò tó máa pè òru wa ká lò dáadáa nínú wá tún rínú nǹkan míì tó pàtàkì òun ni pé àwọn nǹkan kan máa ń bẹ tó yẹ kálukú fún ẹ̀yin obìnrin pọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń ọ̀rọ̀ ká ẹnu ìgbà tí rọmọdún bẹ̀rẹ̀ àìmọye nǹkan náà ti fowó kún àbẹ̀rù ọlọ́run nàìjíríà fa téèyàn bá lọ àwọn ìlú bíi Saudi Arabia lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí Dubai Emirates Qatar Malaysia àtàwọn ìlú míì àwọn máa ń gífù discount bóyá rú tíra ìtẹ́ ló fi jẹ́ pé àwọn ọmọ ìyá wa tán máa ń lówó lọ wọ́n máa ń lọ sáwọn ìlú lásìkò wọ́n lọ rajà tó ẹ pé rú tíra ìtẹ́lẹ̀ one thousand ni wọ́n tà fún yín ní eight hundred naira kìí ṣe pé quality rẹ̀ ò dínkù o àwọn náà fi reduce profit wọn wọ́n fẹ́ bọ́lọ̀ ṣòwò ẹ̀yin ní nàìjíríà ẹ̀yin ọ̀sọ̀ di one two àbí one five you sell more you earn more profit tó o bá ta nǹkan tó pọ̀ jàmọ́ kíní ọ̀sẹ̀lẹ̀ èrè rẹ náà ṣe kíní o yóò pọ̀ ẹ wà àwọn tí ń ta ráìsì ní ìsìn lẹ́nu ìjẹta ìmí ti ta ráìsì tó lé ní one hundred bags wà lẹ́yìn jọ́ tí ọ̀sán àwẹ̀ oṣù mẹ́fà ó lè mọ́ta hundred bags lẹ́nu ìgbà táwẹ̀ bẹ̀rẹ̀ èmi ti ra ráìsì tó lé ní báàgì mẹ́ta èyí tọ́ra sí lọ́tọ́la monday tí ọba dẹ̀ sáwẹ̀ inṣàlá tí ọba sáwẹ̀ kí wọn kí nígbà tí ìrẹ́gbẹ́ kínní kìí sẹ́mi mo lówó rẹ o àwọn mùsùlùmí ló lówó rẹ o só ti yẹ kọ́ mọ́rò gbẹ́mi ni èmi ò tí ì lówó lọ́tọ́ tó bá wọn o pírójẹ́ẹ̀tì àwọn mùsùlùmí ni tọ́kọ́ sí kọ́sítọ́dì tiwa ẹ̀rà ya fáwọn èèyàn sincerely ìjọ tí ọ̀sáwẹ̀ ta ló gbówó lẹ̀ tẹ́ẹ̀fì aláìsí fáwọn èèyàn ẹ wàá rí ráìsì ọ̀tà ẹ̀wà ọ̀tà kẹrosínì ọ̀tà ẹ wo àwọn ilé gíní ìjẹgbẹjẹ ẹ wo àwọn onígáàsì ní ìsìn àwọn èèyàn tó bẹ́ẹ̀ ni wàláì kálukọ́ máa dáná kálukọ́ máa dáná ṣèbásíkò lọ́yẹ kẹ́ reduce price ìyá aláta náà fowó láta ó ní nǹkan tí wọ́n gbẹ̀mọ́ ẹ̀já sọ̀rọ̀ àwọn ọlọ́run sàánú wa subhanaka allahumma alhamdulilayi ashadu an la ilaha illa